وكل ضلالة في النار أكيد بني وغواني ولا تبيك السلام عليكم ورحمة الله وبركاته ní tẹ̀síwájú àlàyé wa ìdí abẹ̀rẹ̀ ní ìjẹ́ ẹ̀dógún lórí nawaqid islam àwọn nǹkan tí máa ba islam jẹ́ bí òní jẹ́ bí òní jẹ́ mùsùlùmí má yóò ba islam jẹ́ yóò ba imáni jẹ́ níjẹ́ lógún a sọ̀rọ̀ nípa kíni tá a gbàlérò pẹ̀lú àwọn tàwákìlì ìsìláàmù yìí a sọ̀rọ̀ nípa pàtàkì ká mọ àwọn nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ a nípa pé àwọn kan bẹ tó jẹ́ pé aláṣejù ni wọ́n nípa ntí máa ba ìsìláàmù jẹ́ tó jẹ́ pé tí ò ba ìsìláàmù jẹ́ àwọn sọ pé a máa ba ìsìláàmù jẹ́ àwọn kan sì ń bẹ tó jẹ́ pé aláṣejù ni wọ́n tó jẹ́ pé àwọn ní kùtù téèyàn bá ṣe tí ó gba ìsìlámù a jẹ́ ọba àmọ́ ń sẹ́bọ̀ ọba àmọ́ ń bọ̀ ọba àti mùsùlùmí tó ní mùsùlùmí mùsùlùmí náà ni ó máa àwọn eléyìí wọn aláṣẹ ni wọn. àwọn kan wà láàrin gbogbo láàrin àwọn méjèèjì àwọn náà ni ahlu sunnati àwọn náà ni wọ́n gbà yìí pé ẹni tó bá ṣe nǹkan tí ọlọ́run wí àti tí ànábì ba ìsìlámù jẹ́ ẹni tí o bá ti wá ṣerú àwọn nǹkan báwọn àlèkò ní kékeré mùsùlùmí rẹ náà wọn náà ni wọn máa jẹ. àbáwá sheikh muhammad bin abdul wahab rahimahullah wọn wá ka àwọn nǹkan mẹ́wàá fún wa nínú àwọn nǹkan tí ìmọ̀ ba ìsìláàmù yẹn jẹ́ àwọn nǹkan mẹ́wàá tán kà fún wa yìí àwọn olùmọ̀sọ fún wa pé nínú àwọn tó ṣe pàtàkì jù nínú àwọn nǹkan tí ìmọ̀ ba jẹ́ àti inú àwọn kan tó jẹ pé òun ló wọ́pọ̀ tí máa sábà ṣẹlẹ̀ láwùjọ nínú àwọn kan mẹ́wàá yìí nítorí pé a bá lọ wò á rí i pé ìdínbà ìsìlámù jẹ́ pọ̀ á rí i pé bẹ́ẹ̀ nú àwọn olùmọ̀gán tó ka pé wọ́n kà á kà á kà á wọ́n sì kà á tó débi ọgọ́rùn mẹ́rin ara wọn náà ni. sheikh wa rahimahullah wá kéèyàn lọ lè kẹ́kọ̀ọ́ kó wá mímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn téèyàn bá wá kẹ́kọ̀ọ́ dáadáa tó bá wá mímọ̀ tán lọ lè mọ̀ yìí pé anna nawaqid al-islami ashara nawaqid asharatu nawaqid lọ lè mọ̀ pé àwọn nǹkan mẹ́wàá kan bẹ tó jẹ́ pé àwọn nǹkan mẹ́wàá yìí wọ́n á máa ba ìsìláàmù yẹn jẹ́ ó yẹ kéèyàn sọ́ra fún un téèyàn bá ti kó sínú àwọn nǹkan tá à ń sọ yìí kọ́dà kó máa kírun kó máa gbààwẹ̀ so eléyìí ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ kó sì lè mọ́mọ́ ẹ yóò sì máa ní òun jẹ́ mùsùlùmí òun jẹ́ mùsùlùmí tó bá dijọ́ gbé dàlùkì yá àmà kí ọba àdìsí ọlá máa ti wá ní àádọ́rùn kò tọ́ tó bá dijọ́ gbé dàlùkì yá àmà yóò sì wá yíra rẹ̀ pé a àti nǹkan tí òbí ẹ òun náà ló ń ṣe lágbàgbà tó fi wà láyé sòrí náà ló fi ṣe kàlàyé ká máa ń tó dè wá ká máa ń tó tú wa nínú ẹ̀sìn ká máa ń tó àjìnà sí ká máa ń tó yẹ ká máa ń ṣe nínú ẹ̀sìn tá a bá máa àwọn nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ a lè dènà sí gbogbo àwọn nǹkan yẹn so alákọ̀ọ́kọ́ òun náà ni àṣírikú fi ìbádàtì láàyè tààlà òun náà ni àṣírikú fi ìbádàtì láàyè tààlà òun náà ni ká ṣẹbọ òun náà ni ká pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́hun Ọba àlekíọ́lá níbi ìjọsìn rẹ̀ kéèyàn máa gbé ìjọsìn fún ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala gbogbo ìjọsìn láyé Allah subhanahu wa ta'ala nìkan lórí a gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn ọba àlekíọ́lá a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọba àlekíọ́lá a gbọ́dọ̀ sá lọ bá nǹkan mi lẹ́yìn ọba àlekíọ́lá a gbọ́dọ̀ ké gbàmígbà mi lọ bá nǹkan mi lẹ́yìn ọba àlekíọ́lá a gbọ́dọ̀ tọrọ àánú lọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ọba àlekíọ́lá a gbọ́dọ̀ tọrọ ìpẹ sẹ́nìkan ó ti pẹ́ wa àyàfi ọlọ́run ọba àlekíọ́lá nìkan òun náà ni ó ti pẹ́ ẹ̀dá so eléyìí àkọ́kọ́ ni nínú àwọn nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ òun náà náà pè ní àṣírù ṣé kò wá ní á padà sàlàyé rẹ̀ nípa síwẹ́wẹ́ nígbà tá a bá dábì àlàyé sheikh wa sọ́ọ́lù fawzan hafizahullah sheikh wa muhammad bin abdulwahab wọ́n ní inna allaha qala allahu ta'ala wọ́n lọ́ba àlekíọ́lá sọ pé inna allaha la yaghfiru an yushraka wa yaghfiru ma duna dhalika liman yasha ọba àlekíọ́lá ní òun ò ní forí di ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú òun ẹni tó bá ṣẹbọ pẹ̀lú òun òun ò ní forí jì wọ̀yẹ́fìrù máa dún náà dáàlì kàlímà yẹ̀ṣà àmọ́ tó bá ti kéré tẹ́bọ́ olóhùn kórì rẹ̀ jiyàn fẹ́ni ẹni tó bá tó wá wù ú ni ẹni tó bá ṣe nǹkan tí ò tẹ́bọ́ láwọn ẹsẹ̀ ọba àdìsọ́ lálóhùn lè fẹ́rí jì tó bá wù ú tó bá sì wù ú òun lè fìyà rẹ̀ jẹ́ àmọ́ ru ẹni bẹ́ẹ̀ kò ní ti gbére nínú náà gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ ni wọ́n ti ti gbére nínú náà ẹlẹ́ẹ̀kejì nu ayé àti sẹ́kọ̀ọ́ wa mú wa wọ́n ní ọba àdìsọ́ lákùsọ nínú sọ́ọ̀tù ó ní innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah ọba àlekíọ́lá ni ẹni tó bá pa nǹkan kan mí papọ̀ mọ́lọ́hún tó bá da nǹkan mí papọ̀ mọ́lọ́hún ọba àlekíọ́lá faqad harrama Allahu alayhi al-jannah ọba àlekíọ́lá ti ṣe àlìjánná léwọ̀ fún un irú ẹni báwọn àlìjánná ti dèwọ̀ fún un tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà qiyama wa ma'wahum nar ibi tí ó darí sí tó ti jẹ́ ọ̀gbẹ́dà qiyama òun náà nínú wa ma li-zalimina min ansar àwọn alábòsí wọn ò ní lára àǹtí tó bá dijọ́ bí lẹ́nu kìlá àmà wọn ò ní lẹ́nu tí ó nà wọ́n lọ́wọ́. sheikh wa ni wàmíhu dábò lè báyìí lílá ó ní nínú ẹbọ òun náà ni kéèyàn pa nǹkan fún nǹkan mi kéèyàn tájẹ ẹlẹ fún nǹkan yàtọ̀ sí tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala a sì í tájẹ ẹlẹ fún kankan ká pa nǹkan kan fún nǹkan kan kó jẹ́ pé Allah subhanahu wa ta'ala la pa fún kéèyàn wá pẹran fálìjọ nù kéèyàn pẹran fáwọn ẹ ìdílé

àbí kan lọ ìwé ẹran fún wa àbí kan lọ ìwé ẹran kátí ò lábà wọn wa eléyìí ìpa ẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àlejò ọlá ni gbogbo ẹni tí máa ń ṣerú eléyìí kó lọ tíwọ́ bẹ́ẹ̀ kó lọ jáwọ́ bẹ́ẹ̀ tó àtòsí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam pé ó wá rẹ̀ ọ́ wọ́n wá ní kó lọ lè pẹ́ ẹran ẹran kan báwọn síbì kan àbí kó lọ pẹ́ ẹran kó wá pín sí iye kan kó lọ fi sàárà fáwọn kan tó gbogbo eléyìí àká sọ́ra fún nínú tí máa ń mú yàn dá nǹkan mí papọ̀ mọ́ ọba àdékè ọlá ni àfáàní kàmáyé ẹ̀sùn báwo lè jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń pa ẹran fálìjànú ẹni tí ń pa ẹran fálìjànú àwọn olè kọ́ọ̀bù abẹ́ni tí ń pa ẹran síbi sàárè àwọn ẹlòmíà máa lọ lè pa ẹran síbi sàárè àwọn wòlíì wọn ẹ níta àwọn tí wọ́n ti ya olè gan níbi à ń bọ sàárè wọ́n tún wá máa lọ lè pa ẹran síbẹ̀ wọ́n pa màlúù síbi sàárè wọ́n pa ewúrẹ́ síbẹ̀ wọ́n pa àwọn ẹran míì lérí síbi wọ́n pa síbi sàárè tó eléyìí nǹkan tí ó burú jáì nǹkan tó burú jáì ni tó yẹ kí èyí ó jìnnà sí i Allah subhanahu wa ta'ala nìkan làá máa fi kíni làá máa fẹ́ràn fún wa ashharuha ash-shirku fi ibadatillah ṣéèkù wa ni àmọ́ ìtò gbajúmọ̀ nínú gbogbo àwọn tá a sọ yìí nínú àwọn tí máa ń ba ìsìláàmù jẹ́ yìí òun náà ni ash-shirku fi ibadatillah òun náà ni kéèyàn pa ẹbọ kéèyàn pa nǹkan mí papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala níbi ìjọsìn rẹ̀. Naam, sàmáwá ní kí ni nǹkan tí wọ́n pè ní àṣírìkù agbọ́dọ̀ máa kí náà pè ní àṣírìkù gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni agbọ́dọ̀ máa kí náà pè ní alẹ́ ìbáàdà kí náà pè ní jọ́sìn táàbí wa mọ̀ bọ́yá èèyàn pa nǹkan mi papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala níbi ìjọ́sìn rẹ̀ tó a kí náà pè ní alẹ́ ìbáàdà Sheikh wa Khalil Fawzan hafidhahullah wọ́n ní wàhámà tààrífù wọ́n ní ìbáàdà tó máa kó ní táǹpẹ̀ ní ìbáradà ìjọsìn yìí wọ́n mú un látara kéèyàn ó sọra àyàn dẹrú kéèyàn ó yẹpẹrẹ ara àyàn kéèyàn ó tẹ kọ̀kọ̀rọ̀ látara pé kíni látara kó tẹ̀yàn lọ́rùn òun jẹ́ pánkíláàsì ní táǹpẹ̀ ní ìbáradà mi tẹ̀yàn bá tẹ̀ tẹ̀yàn bá tẹ̀ra tẹ̀yàn bá tẹ̀ra rẹ̀ lẹ̀ tẹ̀yàn bá yẹpẹrẹ ara rẹ̀ tẹ̀yàn bá sọra rẹ̀ dẹrú láláì ṣe pé wọ́n mú yàn káàsì máa súnmọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn nǹkan tó ṣe lófin fún wa nínú ẹ̀sìn eléyìí náà ń pè ní al-ibada. ẹ wá rí sheikh wa ibn Taymiyyah rahimahullah sheikhul islam àwọn náà tún sàlàyé kí là ń pè ní ìbádà ní ọ̀nà tó tún kún kẹ́kẹ́kẹ́ ju ìta àtọ̀síwájú yìí lọ kí ni wọ́n pè wọ́n ní al-ibada ismun jami'un li kulli ma yuhibbuhu Allah wa yardah wọ́n ní táà ń pè ní ìjọsìn yìí ismun jami'un orúkọ ọ̀kan ni tó kó gbogbo ntọ́lọ́mbá yọ́nú sí ó kó jọ sínú ìtumọ̀ yẹn náà ni pé gbogbo tọ́lọ́mbá ti yọ́nú sí ìbáàdà náà ni min al aqwal ó jẹ́ ọ̀rọ̀ tí yẹn sọ jáde lẹ́nu ni ọ̀rọ̀ tí wọn náà mọ̀ pé tó bá sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tọ́lọ̀ ń yọ́nú sí ni ìbáàdà ni òun ṣe ìbáàdà fọlọ́ náà ni wal min al a'mal àbí tẹ́tò ń ṣe tẹ́tò yẹn sara ṣe ni tẹ́tò yẹn fọwọ́ ṣe ni gbogbo àwọn eléyìí náà ìbáàdà ni az-zahirati wal-batina èyí tó pamọ́ èyí tó hàn àbí èyí tó pamọ́ gbogbo ọ̀rọ̀ tó bá sọ ní kọ̀rọ̀ táwọn èèyàn ò rí gbà tó sọ tó bá ti jọ́rọ̀ rere ìbáàdà náà ni èyí tó bá sọ ń gbangba ìbáàdà ni iṣẹ́ tí èèyàn bá ṣe ń kọ̀rọ̀ tẹ́nìkan ò rí ọ iṣẹ́ dáadáa ìbáàdà ni èyí tó bá ṣe ń gbangba náà tó o bá ti fi ṣe kárí ni ìbáàdà lélẹ́yìn náà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. فهي ظاهرة على اللسان والجوارح ìbádà tá a wá ń sọ yìí zahiratun ala lisan ìbádà a máa hàn lórí ahọ́n a máa jáde lórí ahọ́n ẹ rí pé nìyí tí ẹ bá ń sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu tí ẹ bá ń sọ pé la ilaha illallah ìbádà náà ni tí ẹ bá ń ṣe wáàsí ìbádà náà ni tí ẹ bá ń gbà àwọn yẹn lámọ̀nà dáadáa ìbádà ni tí ẹ bá ń fẹnu kọ́ tí yóò da fáwọn yẹn pé kí ni yóò da ẹ má ṣe ẹ má dé bẹ́ẹ̀ àwọn tá a máa fi eríkèéríkè ara wa ṣe èyí tá a máa fọwọ́ ṣe èyí tá a máa fẹsẹ̀ ṣe èyí tá a máa gbogbo ara ṣe lápapọ̀ tó ìbádà náà lélẹ́yìí wa baatinatun fil qulub fa hiya taqarrubu ila Allahi bima shara'ahu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn èyí wà nù ọkàn tó pamọ́ sẹ́nìkan kan ò rí ẹ́ kan ò mà òun rántí ọlọ́run ọba àlekíọ́lá nínú ọkàn rẹ òun gbé tóbi nínú ọkàn rẹ tó eléyìí ìbádà náà ni tó jẹ́ pé èyí ó gbà ládàá níbẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala níwájú ọ̀gbẹ́dẹ̀ àlùkìyàmá. شيخ واني وأنواعها كثيرة مذكورة في الكتاب والسنة إنت تان كني إبادة يقوى جان إن تان كني إجوتين ما الله سبحانه وتعالى يقوى جان أماري من القرآن أماري من سنة النبي صلى الله عليه وسلم شيخ واني وقولنا واني ورطع تقي هو هي التذلل والخضوع الاختياري فإن تان كني إبادة أنا نكوي كاية كوي أراوا káàsì tẹ kọ́kọ́rọ́ ní èsì pé wọ́n jẹ wá pa ọ̀mú antúláàsì ṣẹ́kù ní yakurudu bidalika azulu walikudu olùkìrọ̀ yìí ẹ tó bá ti jẹ́ pé wọ́n jẹ yẹn pa èèyàn fi ń àbí wọ́n mú yẹn túláàsì tí èsì kó tẹ̀yàn lọ́rùn eléyìí kò ní jẹ́ bàdà mọ́ wàkúlù ìnsá wàkúlù nas ibadullahi ibadulillah almu'min walkafir bima'na annahum khadi'un gbogbo èèyàn pátápátá ẹrú ọlọ́run ni wọ́n àti mùsùlùmí ni àti kèfèrí ni ẹni fẹ́ àtẹni tí ò fẹ́ ẹrú ọlọ́run náà ní gbogbo ẹ̀ ló gbogbo wọn ìmọ̀ àná ń kọ́ àdìrún mọ̀ ń kọ́ àdìrún túmọ̀ rẹ̀ náà ni pé gbogbo èèyàn pátápátá òun náà lójú pàjù tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala mọ̀ ń kọ́ àdìrún náà lè àkúdárì láàyè náà fi láti fi yìí gbogbo wa náà kádàrà Allah subhanahu wa ta'ala ń tẹ lórí wa òsèǹtó láyè jáde kó nu kádàrà àtẹnitó lóhùn òjọ́sìn fọlọ́ ẹ ìtọ́lọ́mbá ni sí dáadáa ni o ṣẹlẹ̀ sí ìtọ́lọ́mbá ni yóò sí ni o ṣẹlẹ̀ so irú àwọn eléyìí náà ẹrú ọlọ́run náà ni wọ́n kọ́dà bí wò jọ́sìn mọ́ Allah subhanahu wa ọba àlekọ́lá ó sọ fún wa nínú alukur'an ó ní in kullu fi illa ati rahman abda ọba àlekọ́lá ní gbogbo ẹ̀dá pátápátá kò sí kan nù kó jẹ́ pé ẹrú Allah subhanahu wa ta'ala ni wọ́n gbogbo wọn pátápátá òun náà ni wọ́n jẹ́ ẹrú àtàlìjẹ̀nú ni àtẹ̀yàn ni ni gbogbo wọn pátápátá ẹrú Allah subhanahu wa ta'ala òun náà ni. naam tábàtí wàá mọ kí náà pè ní ìjọsìn tá a ti mọ ìbáàdà ká ṣe ti Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí nínú ọ̀rọ̀ ni àbí nínú sẹ́ èyí tó hàn ní ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ ṣe é fún èyí tá a fi ń tọrọ nǹkan ni oníkan lágbọ́dọ̀ ṣe é fún èyí tá a fi ń wá ìdáàbòbò oníkan lágbọ́dọ̀ ṣe é fún tá a bá fẹ́ tọrọ nǹkan tá a bá fẹ́ tọrọ oore tá a bá fẹ́ wá ìtọ́ kó níbi aburú tá a bá fẹ́ ké gbàmígbàmí nígbà tá aburú bá ṣẹlẹ̀ gbogbo eléyìí pátápátá ọlọ́run bá nìkan láníkan lágbọ́dọ̀ ṣe é fún ìbáàdà ni so ìta wa ń pè ní ṣíríkù kí a wá là ń a bá ní ṣíríkù ẹlòmíì ó gbọ́ yé sí pé àgbà tó bá fi epo àtẹ̀kọ́ tútù tó bá fẹ́ yí sí tó bá lọ lè gbé sẹ́lẹ̀ ìsàmẹ́ta òun nìkan lè yẹn tó sẹ́bọ̀ àbí ìgbà tó tó gbé òde kalẹ̀ tí wọ́n á fẹ́rí kalẹ̀ fún un àbí ìgbà tó tó mọ sẹ́lẹ̀ kan tí wọ́n á tọ́kọ lé lérí rárá ní tí wọ́n pè ní ṣírúkù òun náà ni ìtàgbọ́ àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ yìí ìtàǹpè lẹ́bọ kìí ṣe wíwà tó bá gbé ìtàsùn àbí pèsè kalẹ̀ sẹ́lẹ̀ kan tó dẹ̀ jẹ́ pé láwùjọ wa táwa yìí náà wọ́n ti gbé wọ́n gbé káàkiri ẹ máa rí kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ dé kọ̀rọ̀ bòmíì déríta mẹ́ta ẹ ẹ tó ti lọ gbé nǹkan síbẹ̀ ẹ kọ́dà nínú kọ̀rọ̀ àdúgbò gan láwọn àrùn ìlú tẹ́ máa wò pé a àwọn oníṣẹ́ wa ń dẹ́rù eléyìí wò ẹ mà rí bẹ́ẹ̀ tó eléyìí tí wọ́n gbà lẹ́bọ̀ wọn nìsín ara ti ṣe èyí tí o tún wá yé wọn náà tí ó mọ̀ pé ẹbọ náà lòun náà òun náà ní ti afẹ́ sàlàyé rẹ̀ yìí wà á máa ṣírìkù níta wá ń pè lẹ́bọ níta ń pè lẹ́bọ òun náà ni pé ká gbé nǹkan kan nínú àwọn tó jẹ́ ìbáadà fẹ́lómi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ní tó bá ti jẹ́ pé ìbáadà ni tá a wá lọ lè gbé fẹ́lómi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹbọ ni gbogbo táwa náà bá mọ̀ pé ẹ̀tọ́ ọlọ́run ni òun nìkan ni máa ń dá ṣe kéèyàn wá gbé fẹ́lómi pé ẹlòmí náà lè ṣe bẹ́ẹ̀ òun náà pèlè bọ̀ eléyìí àpèjúwe rẹ̀ pọ̀ ìwé náà làpèjúwe ẹran pípa tá a fúnra wa lẹ́ẹ̀kan pé tá a bá fẹ́ fẹ́ ẹran jọ́sìn ọlọ́run ọba nìyẹn máa ń pẹ́ ẹran fún tí yóò fi jọ́sìn fún قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إلى النبي صلى الله عليه وسلم سوقي أمتينك ونسكي أتيانتينك ومحياي أتي سميمي ومماتي أتي كومي لله رب العالمين في الله وبا وبايا لا ينسي طيب إليه نسي àti mà yí pé gbogbo àwọn kápẹ́ran ni gbogbo àwọn kan báyìí ọlọ́wọ́n ba téèyàn bá wá mú téèyàn wá lọ gbé fẹ́ lómi kéèyàn wá pẹ́ran pálíjẹ̀nu lápèjúwe tó eléyìí aburú lálá ni nínú àpẹẹrẹ nínú àpẹẹrẹ rẹ òun náà ni àdúà àdúà àdúà àtìsẹ kéèyàn máa tọrọ nǹkan pé ìfẹ́ nǹkan báyìí ọwọ́ ọlọ́run ọba àlekè ọlá nìkan lè ẹ́ ti máa tọrọ nǹkan téèyàn bá fi lè tọrọ nǹkan lọ́dọ̀ nǹkan míì tó sí Allah subhanahu wa ta'ala kò bá jẹ́ anabi ọlọ́run ni kò bá jẹ́ màláìka ni kò bá jẹ́ nìkan tá à ń pè ní wàlíì ni tá a wá ń tọrọ nǹkan tó jẹ́ pé kò sẹ́lómi tó lè ṣe àfọlọ́hún irú eléyìí àti gbé ẹ̀tọ́ ọlọ́run fúru ẹni bẹ́ẹ̀ nu ó ti dẹ̀bọ ẹ́ bíi kéèyàn wà ní tá a wà nísìnyí tá a máa wá pé ànábì ipe kó wá sànù wá níbi tá a wà yìí ẹ́ pé ànábì gbà wá gbà wá o ẹ́ ànábì tó ti kú kéèyàn máa wá pé kó wá gbà yàn ẹ̀tọ́ ọlọ́run nìyẹn gbé fún ànábì sallallahu alaihi wasallam àbí kéèyàn máa pé màláíkà jìbìrìlù kéèyàn máa pé míkáíl kéèyàn máa pé ìsọ̀ràfíl ẹ kéèyàn máa pa àwọn màláíkà Allah subhanahu wa ta'ala sọrọ máa tọrọ àdúrà lọ́wọ́ wọn eléyìí ẹbọ náà lòun náà àbí kéèyàn máa pe sheikh kan àbí kéèyàn máa pe wòlíì kan náà náà àdúrà ni Ọlọ́run bá àlejò ọlá òun nìkan náà máa tọrọ àdúrà lọ́wọ́ rẹ̀ à ó fi wa dáadáa táàbì mọ́lẹ̀ táàbì máa ara fi tá a máa fi ń pè yàn ni ipe a ah, ìrẹ lágbájá o mo pè ọ gbogbo àdúrà tẹ ẹ bá ń ṣe sọ ma fún yàn ládùúrà pé máa ń ṣàdúrà yìí tẹ ẹ bá ti rí yá níbẹ̀ ìtumọ̀ yẹn náà ni pé mo pè ọ nǹkan bá dákọ̀ tẹ̀lé tí èyí bá ti so kọ ọlọ́run a jẹ́ pé nǹkan dákọ̀ tẹ̀lé òun náà ló ń pè òun ẹ̀bọ ni kéèyàn wá pé yá nígbà tó bá tẹ̀lé oníyá Allah ọmọ pé Allah subhanahu wa ta'ala ló ń pè òun. ó pe ya rahman ọba àlekè ọlá nìkan náà ló ya rahim ya ghaffar ya razzaq ya fata gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba àlekè ọlá nìkan nìyà ń pè àmọ́ ńgbà tán bá sọ pé ya ńgbà tó ní tó tẹ̀lé báyìí dé ọba ya jìbìrìlù à ó ti di nǹkan o ó ń jìbìrìlù nù kí ni kí jìbìrìlù ọ àbí ya gbàtí nǹkan ó tẹ̀lé báyìí nísìnyí ọba di ya

tòkò ìfẹ́ sọmọ pé iṣẹ́ òun lálìjànú sọ pé ó mọ̀ wọ́pẹ́ alálìjànú tó àlìjànú náà ni wọ́n pè ní rọ̀wáníà kò ti jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ ya rọ́kọ̀ ya ìlú ẹ rí i pé tíra kan bẹ tí wọ́n máa sọ pé kútúbà kútúbà ẹ kílókọ ẹ kọ kútúbà sí tún kọ kọ kútúbà gbogbo àwọn kútúbà yẹn lọ ẹ̀rí kí o gba àwọn nǹkan tí wọ́n kọ sínú ẹ̀ ìpè nǹkan mi lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ya rọ́pò ya irú bẹ́ẹ̀ ya kìíní kan ya kìíní kan tí ò ní jẹ́ kókó ọlọ́run ló tẹ̀lé tó eléyìí ìpè nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala ni rẹ̀ nǹkan mi tún wá wà tó ti yẹ ká sàkéèsí ẹ̀ tá a bá tún fi ọlọ́run ló kọ tí ò jẹ́ tá a tún fi ń sàdúrà káwa máa wá káwa sọ bẹ́ẹ̀ káwa máa wá fi ṣàdúrà eléyìí wọ́pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn máa fi láwọn ń ṣàdúrà wọ́n máa pé yá kíní kan wọ́n á ní ọ̀pá kan ni wọ́n lọ pa làwọn fà ẹ́ wọ́n á máa wọ́n lè ní yá tọ́kì jàkàbíìbù yá tọ́kì jàkàbíìbù ìtumọ̀ yẹn náà ni pé mo pè wọ́ tó ń jẹ́ tọ́kì jàkàbíìbù kí ni ìtumọ̀ rẹ̀ ẹ́ sókò ọlọ́run náà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò jẹ́ tọ́kì jàkàbíìbù Ya yá ìgbà mi wà wọ́n lè ní yá jákèjáka sí ya yá jákèjáka sí over four thousand four hundred and forty four ma wa lè ní o san tùràrí wọ́n lè ní o san ti ni kí ọlọ́wọ́ fún abẹ́là pupa ṣe ó sẹ́yìn nídìí kó san abẹ́là pupa kó tó tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ó sẹ́yìn òun náà ló fà tó yẹ pé yóò ní ibi tùràrí tí wọ́n ní o tàn ó lè tàn ẹ́nì tùràrí tùràrí tá àlìjẹ̀nu bá lóun fẹ́ ni tùràrí mi gan ẹlòmíì wọ́n rà lọ́dẹ̀ thousand nítorí kó fẹ́ sasẹ́ ẹlòmíì wọ́n rà mi fifty thousand twenty thousand nítorí pé kí ni ó fẹ́ fàṣẹ àlìjẹ̀nu gbogbo orú eléyìí kì í ṣe iṣẹ́ tọ́nà ọba àlìkíọ́lá yọ sí ìpè nǹkan mí lẹ́yìn ọba àlìkíọ́lá ni then ẹgbòmíì wọ́n ní yá amúláhà làmàhúdù yá amúláhà làmàhúdù eléyìí ó ti ẹ̀kọ́ nìkan wọ́n máa ní yá amúláhà làmàwùdù wọ́n máa bèèrè lọ́wọ́ pé kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n wà ní ọ̀pá ni ẹtì báwọn níbi wọ́n ní ọ̀pá yìí nǹkan táwọn fi dì í ókọ ọlọ́run àtòkọ ànẹ́bì làwọn fi dì í papọ̀ báwọn yá amúláhà làmàwùdù tẹ́bá lọ wo am alifu àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ aláwọ̀nù mímu òun náà ní mímu tó bẹ̀rẹ̀ muhammadu amúláhà láàmù tó tẹ̀lé láàmù aláwọ̀ láàmù tó tẹ̀lé Allahu òun náà ló fi jẹ́ amúláhàlà mímù tó tó wà bí Muhammadu ẹlẹ́ẹ̀kejì ń amúláhàlàmà háù tó parí rẹ̀ tó wà lé sẹ́kọ̀ndì di láàjì òun náà ní ti Allahu tó parí Allahu jù wá parí rẹ̀ ní jẹ́ Muhammadu ó wá di amúláhàlàmà hújù wọ́n wá gbélé ọlọ́wọ́ wọ́n ní kí wọ́n máa fà á ó ní àwọn fún ọ̀sẹ̀ kan tẹ̀ ń gbóná gan ó sì gbóná lóòótọ́ téèyàn bá fẹ́ tọrọ àdúrà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kéèyàn ó mọ̀ tó máa téèyàn ó máa wí kéèyàn ó mọ̀ tó máa dúrà wọn kéèyàn má jẹ́ kó wọ́n kàn gbé gbé kan léyà lọ́wọ́ ẹ̀wọ́n kàn jẹ́ kó máa fọ́ pa àlìjẹ̀nu lọ ó máa pe àlìjẹ̀nu ó máa pe màláìkà àbí kó tiẹ̀ máa pe nǹkan kan tí ò tiẹ̀ ní nítumà ẹ wá wò ní tẹ wá bèè lọ́wọ́ wọn eléyìí tẹ wá papọ̀ ní ti báyìí ìtumọ̀ yìí náà ni pé ó fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ó ya Muhammad ẹ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé o ti pa anabi sallallahu alayhi wa sallam o ti pa ó ti jẹ́tọ̀ ọlọ́run fún anabi nígbà yẹ anabi sallallahu alayhi wa sallam ntí ò burú tó báyìí anabi kì í anabi anabi máa kọ́ ni ìkànnì àwọn anabi jọ kan anabi pé ma sha Allahu washe. ó ní tọ́lọ̀ ń bá fẹ́ tí ànábì bá ti fẹ́ á ànábì ní mọ́sọ̀ bá wọn mọ́ sọ pé masha Allahu wahda tọ́lọ̀ wọn bá nìkan tuntun bá fẹ́ ànábì wa ní aj'altani lillahi niddan ó fẹ́ sọ mí dorogún ọlọ́run ó fẹ́ sọ mí dorogún ọba àlekẹ́ ọlá ni ẹ wá wò nísìnyí àwọn tán wá ń pe yá amúláàlà màhúdù ẹ rí i pé wọ́n ti kíni wọ́n ti sọ ànábì sallallahu alaihi wasallam wọ́n ti sọ di orogún Allah subhanahu wa ta'ala látara pé kíni wọn ń pe Allah subhanahu wa ta'ala máa nẹ́bí wọ́n sì ń tọrọ kan lọ́wọ́ àwọn méjèèjì so eléyìí nǹkan tó burú gan ni àwọn nǹkan mí bẹ tó tún burú báwọn ẹ wọ́n máa ń pe kíní kan máa máa pa ogun papọ̀ ni wọn ní yá ahlalu yá batimadu yá jẹ ìnájú àwọn kọ àwọn kọ yìí àwọn kọ yìí onka Allahu náà ni wọ́n wọ́n ní tẹ́ bá lọ lè wo Allah bá lọ lè wọ̀n ẹ́ di pé òkun yìí ni títí tí bá lọ yìí ni títí tí ní alifu àkọ́kọ́ wà ní láàmù alákọ́kọ́ ó jẹ́ tààtì láàmù tó tẹ̀lé ó jẹ́ tààtì ó jẹ́ kíni ó jẹ́ tààtì wà hàn ó fáì níbi abajada bá abajada tó wá fún wa ní títí tí ẹ̀rí pé àlálù náà tẹ́bá lọ lè wò òun náà fún yín ní kíni yóò fún yín ní fifty six tẹ́bá lọ lè wò bàtìmọ́dù yóò fún yín ní fifty six tẹ́bá lọ wò jẹ ìnájú òun náà yín fifty six wọ́n wá sọ gbogbo ẹ̀dókọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá tọ́mọ wá gbé àdúrà lé àwọn ọlọ́tọ́ máa ń sàdúrà ọmọ wa ní yá àhàlálù yá bàtìmọ́dù yá jẹ kí náà ṣe àwa gan fúnra wa sábà pè wá lóko tó rẹwà tí èso kọ wa à ní dáhùn ẹ́n khairul asma abdullah wa abdulrahman ó kọ́ tó dáa láyé yìí òun náà ní kéèyàn máa jẹ́ abdullah kí o sì máa jẹ́ abdulrahman òun ló dáa jù bókọ wọn ti wá dáa tóun èmi tí ì jẹ́ abdullah èmi tí ì jẹ́ abdulrahman sábà pè mí bẹ́ẹ̀ ìní dáhùn sábà pè mí bẹ́ẹ̀ ní sọ fún ọ pé ah, báyìí ló kọ mi ń jẹ́ ká tó wá sọ pé kéèyàn wá pè mí ló kọ kókọ ẹ́n ó kọ kókọ tí ò tẹ̀ tún dáa àwa sọ Allah subhanahu wa ta'ala wọn wá sọ ló kọkọkọ ẹ wọn tún wá máa fi ń pè é wọn aláwọn fi ń ṣàdúrà so eléyìí ipa nǹkan míì papọ̀ mọ́ba àlejò ọlá ni nítorí pé níbi àdúrà ti pé téèyàn bá ti sọ pé yá orúkọ ọlọ́run òun náà ló gbọdọ̀ tẹ̀lé yá orúkọ ọlọ́run òdìkú tẹ̀lé tó bá ti fẹ́ tọrọ àdúrà kì í ṣe kó fẹ́ pe ẹni tó wà ń ẹni tí wọ́n á ní yá Ibrahim sahal ó fẹ́ pe inú àmọ́ yá ó wá ń pè é ó sì ń dákọ́ tó ń fẹ́ à aburú ńláńlá ni àwọn kan bẹ yá sheikha Ibrahim agisini bigeisika walimuna tẹ́ǹfìlìkarọ walimuna tẹ́ǹfìlìkarọ wọ́n ní yá sheikha Ibrahim dawusun lilwara agisina bigeisika walimuna tẹ́ǹfìlìkarọ orin gbajúmọ̀ púpọ̀ náà máa na kọ́ dáadáa téèyàn bá mọ̀ túmọ̀ rẹ̀ tó bá jẹ́ pé ẹni tó bá jẹ́ pé mi rẹ̀ tí èsèpó náà ní nǹkan mi onídọ̀tí lẹ́mí níjọ́ tó bá mọ̀ tó máa ń kíní yìí kò tún kàmọ́ láyé yóò sọ ọ́nù ní pé ee nǹkan burúkú báyìí lẹ́bi lé wa lẹ́nu tá a wá ń ká tá a tún jó tá a tún mí tá a tún lùlù nǹkan burúkú ni ìtumọ̀ rẹ̀ òun náà ni pé yá sheikha Ibrahim mo pe ìrẹ sheikha Ibrahim gawusun lil wara ìwọ tó o máa gba gbogbo ẹ̀ dálà yá sheikha Ibrahim mo pe ìwọ sheikha Ibrahim. gawukun lilwarọ ìwọ tó gba gbogbo ẹ̀dá là àgísì ní wàá gbà mí là gbègé ìfikà pẹ̀lú ìgbàlà rẹ wàlìmùnà tẹ́ǹpìlìkarọ̀ ádáadáa ti ń bẹ lọ́kàn mi kéèyàn pe ipe òun gba gbogbo la gbogbo Eh, Sheikh Ibrahim tẹ nípa ogun ẹ̀dá là yìí kí wọ́n tó bí ta nígbà àwọn èèyàn là ẹ́ ká tó bí kẹ́ tó kẹ́ tiẹ̀ tó mọ̀ pé nìkan kan jẹ́ bẹ́ẹ̀ ta nígbà rẹ̀ dá là lẹ́yìn ìgbà tó wá bí tán tó náà ṣe kékeré bíi tiẹ̀ tó dàgbà tó dàgbà tó dàgbà ó wá padà wá di ẹni tí wọ́n ń gba ogun ẹ̀dá là ẹ́ ẹ́ rí pé nǹkan tó lágbára ni tí ò yẹ kí èèyàn máa wí lẹ́nu torí pé àdúrà ni téèyàn bá ti dájú àdúrà kọ nǹkan mí tó inú àpèjúwe ẹ̀ òun náà nìkan máa ń wí wọ́n sọ pé yá sheikh abdul qadiri yá walada ummi lkhairi la tansani wọ́n máa pe ìrẹ́ sheikh abdul qadiri ìrẹ́ ọmọ ummi lkhairi ìrẹ́ ọmọ ummi lkhairi la tansani má mi o tó eléyìí náà yàní bíbà téèyàn ń tọrọ nǹkan lọ́dọ̀ nǹkan mi ìfẹ́ àtọ̀sí Allah subhanahu wa ta'ala ni téèyàn gbọ́dọ̀ jìnnà sí òun náà ló fi jẹ́ pé gbogbo mùsùlùmí àdúrà tá a bá fi bẹ lọ́hùn ó yẹ káwa náà máa mọ̀ súnmọ́ ẹ̀ ọlọ́run máa fẹ́ kéèyàn ó pè òun pẹ̀lú ọkọ rẹ̀ tó rẹwà ọba àlekè ọlá ní wàlílá ìlà asmaul husna fad'uhu biha olóyún ọba àlekè ọlá ní àwọn ọkọ tó dáa tó rẹwà òun náà ní kẹ́ ẹ máa fi pè àdúgbò ọkọ tó wá ní tó rẹwà ń arahman bẹ́ẹ̀ arahim bẹ́ẹ̀ algafar bẹ́ẹ̀ asalam bẹ́ẹ̀ almu'min bẹ́ẹ̀ alaziz gbogbo àwọn ọkọ Allah tó dáa tó rẹwà tó wù àwọn àmà lọlẹ pé jẹnájú àwọn àpè eh, bàtìmádù àwọn àpè àlálù so eléyìí nǹkan kí nǹkan ni nǹkan tí ò dáa ni tó yẹ kéèyàn jìnnà sí i so ibada nínú ìjọsìn náà lòun wa wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú tó tún wa nínú ìjọsìn òun náà ni alìsìgáàsà alìsìgáàsà kéèyàn máa ké gbàmígbàmí nígbà téèyàn bá wà nínú ewu bọ́yọ̀kọ̀ ju omi fẹ́ dànù nísìnyí ìdí ó bá jáde lẹ́nu yẹn kó jẹ́ kọ́ lọ́wọ́ balẹ̀ yẹn ó pè bóyá lé ń jó nísìnyí pé kọjọpọlọ ọba lè yóò pè bóyá ojá sí kọta nísìnyí kọjọpọlọ ọba lè yóò lálìkan náà lè yóò pè eléyìí nísìnyí láwùjọ wa àwọn kálukú ní tí wọn máa pè tẹlifí bá fẹ́ sunkún nísìnyí yóò pariwo yáàs yóò pariwo ní yáàs sikini kan fẹ́ sikini kan nísìnyí yáàs yóò pariwo so eléyìí kí wá ní yàtọ̀ láàrin eléyìí àtàwọn tó jẹ́ pé tí bá ṣe àwọn náà wọ́n sọ pé Jesus Christ kí yàtọ̀ láàrin àwọn méjèèjì so a rí pé kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì àwọn eléyìí ń pè ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ẹ̀yin náà ń pè ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá náà ni tó ká lọ jìnnà sí i ìyá ìlú ní jẹ́ bẹ́ẹ̀ ìlú ní jẹ́ bẹ́ẹ̀ kò ní ìtumọ̀ kankan ẹ̀ dẹ́kun pé kéèyàn wá ṣe pé tí nǹkan bá wá ṣẹlẹ̀ sí yàn kéèyàn wá pariwo rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú pé bóyá nǹkan ọkọ̀ téèyàn pè yìí yóò mú yóò mú ìdẹ̀kùn wá látara ìfúnfún téèyàn wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ìjọsìn fún ọba adékẹ́ọ́lá òun náà ni kíní òun náà ni alìsíáàdà alìsíáàdà ká wá ìsọ́ ká wá ìsọ́ nínú ìjọsìn náà ló wà a gbọ́dọ̀ wá sọ lọ́dọ̀ nǹkan mi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala a gbọ́dọ̀ fi àlìjẹ̀nu wá sọ yá nítorí àwọn aláburú pọ̀ gan àfi kéèyàn má dákẹ́ ẹ ẹlòmíì iná ah, ìyẹn fira ẹlẹ́ lásán bí ọmọkùnrin òtó yóò wá lọlé da òwò kọ̀pàkọ̀ má wà àlìjẹ̀nu gbogbo tó bá ti di pé ẹtí gbẹrẹ yé báyìí sára ẹ máa fọṣẹ báyìí wẹ̀ lóru ẹdè kìíní báyìí má pa ẹtọ kìíní báyìí fẹ́ ẹ máa la síwájú kó tó jáde lé síwájú kó tó sùn ọ̀sẹ̀ báyìí gbà á kó mọ bí wẹ̀ lérí odó eléyìí odò lẹ́sìn lọ lè wẹ̀ gbogbo àwọn eríṣiríṣi báyìí ìwá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú ni ìwá ìsọ pẹ̀lú àwọn àlìjànú ni aburú sì ni àwọn àlìjànú àwọn tó jẹ́ mùsùlùmí nù àwọn àlìjànú wọ́n tú àṣírí àwọn èèyàn nínú suratul jinn tá a bá lọ lè wò ọba àlekèọlá ní wa annahu kana àwọn àlìjànú àwọn tí wọ́n gba islam nínú àwọn àlìjànú wọ́n wá ń sàlàyé wọ́n wá ń sàlàyé nípa bí wọ́n ṣe dígbàgbọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala nípa pé àwọn onípa nǹkan kan nípa kọ́mọ́ Allah subhanahu wa ta'ala wọ́n wá ń sọ pé àwọn nǹkan bẹ́ẹ̀ nú àwọn èèyàn o tó jẹ́ pé ya'uduna bi rijali minal jinn wọ́n á máa fi àwọn nǹkan nínú àwọn àlìjànú wá ṣọ́ra wọ́n á máa fi wọ́n sì ṣọ́ra fazaduhum rahaqa wọn ò lé wọn kún kankan ju pé wọ́n ń tẹ̀ wọ́n rì sínú wàhálà sínú ẹ̀bọ lọ kò sí pé ó fi bàjẹ́ ní wá àbí tó fi wá ìdáàbòbò àbí tó fi wá oore tó yóò ọ yóò tẹ bọ àlìjánu ò ní fún yẹn kankan àbí kó gba ẹsìn lọ́wọ́ yẹn ẹ àlìjánu bàlìjánu ó bá fọmọ fún ọ ẹtì báwo ní ǹjẹ́ ó fi rẹ òun náà ní rẹ ní fọmọ fún yẹn àbí kó sọ pé tó ẹ tó bá ti lè gbé ìmánì rẹ kalẹ̀ gbogbo tó bá ń fẹ́ ìṣe fún ọ àyìntì máa agreement máa wà láàrin àlìjànnú nù kò sẹ́ni tí ó bá àlìjànnú ní contact níta àlìjànnú ó béèrè lọ́wọ́ rẹ nù òun náà ló fà tó jẹ pé ẹ̀rí pé má jẹ́ ìbújú ọmọ fún wa òun náà ní pé kẹ̀yìn sọ́lọ́ ẹ̀ tẹ́bá ti kẹ̀yìn sọ́lọ́ ẹ̀ padà kọjú tó bá yá òun náà ní oníjẹ́ ẹ̀rọ ojúkọ sí ma nígbà tẹ́bá ti kẹ̀yìn sọ́lọ́ nǹkan nínú nǹkan míì yóò lè sọ fẹ́ olè ní mọ̀wé jẹ́nàbà mọ́ yóò máa kírun bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀gbin so ó sì lè sọ fẹ́ olè ní kó má kírun má gan yóò ní kírun yóò lè wọ èyí ni maka lòun ti kírun tóun ẹ̀yìn tó yẹ pásítọ̀ wà papọ̀ mọ́ maka àsìkò òun wà tó yà ẹni tí yóò wà wọnú yàrá lọ bí ó sì lè sùn ni bí ó sì lè jẹun ni yóò wà wọnú yàrá àwọn ọmọ kéwò wà ń ta àwọn ọmọ kéwò dìde rìn àwọn wà dúró ta àwọn àní àti èwò tìlẹ̀ kírun maka èwò tìlẹ̀ kírun maka ẹ̀wò nǹkan bá wọn nìyí òun sì wà nù yàrá ó wà nù yàrá wọn ló lè kírun maka ẹ̀ máa kírun tán yóò wà ta fèlèfèlè bá wa dé láwùjọ wa kéèyàn kan máa wá fọpọlọ èèyàn ṣeré ní mẹ́kà tó jẹ́ pé wákàtí méjì níbẹ̀ láàrin wa nígbà táwa bá ń kí láago méjìlá ẹ́ láago mọ́kànlá táyìlá ò tíì tó wọ́n ti ń ká ìlà lọ́wọ́ mọ́kà àyílò tíì tó lọ́dọ̀ tiwa tọ̀ wọ́n ti ń kí ìṣáyẹ̀ lọ́wọ́ lásìkò táwa yìí lọ́dọ̀ tiwọn ẹ̀jẹ̀ báyìí àbíkọ́ wọn múra ìṣáyẹ̀ lọ́wọ́ àbíkọ́ ti máa kí lọ́wọ́ lọ́dọ̀ tiwọn ẹ wá wọn kan irun wo ni olóòlè tí èèlọ fàtà alásàrì káyìí láàyè àbí wò ẹn so eléyìí oníṣẹ́ ẹ̀rí pé ìtànjẹ pátápátá ni nígbà tán ni pé ojú àwọn èèyàn dúdú tó bẹ́ẹ̀ ni àbá kan ó ní kò sẹ́ni ó wọnú fẹ́ ṣe ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó ni kò sẹ́ni tí ó wọnú kóun fẹ́ ṣe láyé yìí àyàfi kéèyàn kọ́kọ́ sọ mí ti làákàyè rẹ̀ ó sọ mí ti làákàyè rẹ̀ ó gbọ́dọ̀ ní làákàyè ọ̀sẹ̀ o gbọ́dọ̀ ní objection tí nǹkan tí sẹ́kù rẹ bá rí bá a ṣe wà lọ́sàn-án báyìí nísìnyí bí sẹ́kù bá ní á ah, ah, ilẹ̀ sì wá sún òkùnkùn sì wá ṣe birimu birimu ẹ̀ẹ́dì òṣùpá ajọ́ kẹyìnlá bó ti wá lágbo ìtì gbogbo wọn máa wí náà ni pé ṣéwù agbáramọ́kànlá nǹkan tí wọ́n kà máa wí náà nù ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ sọ pé à ṣéwù ẹ̀ wò ké kọ́lọ́kọ́lọ́ ò tí wọ̀ lẹ́kọ̀ọ́ pélé oṣù ẹ̀ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ nítorí pé kíni wọ́n ti sọ fún wa wọ́n ti kóòdì wọn wọ́n ní kóòdì tó máa ń lò fún wa nígbà tó o bá ní ha ẹ dákun èmi náà fẹ́ gbọ́wọ́ ni èmi náà fẹ́ máa ṣe kí ní ní ah tó rẹ́dì ọmọ ẹ̀rọ títọ̀ á fún olófin wa nínú àwọn òfin wa òun náà ni pé mùrídì ó gbọ́dọ̀ wà níwájú ṣéwù rẹ̀ nígbà tó kù bá wà níwájú ẹni tí ń wẹ̀ ẹ́ ni ó wà níwájú kí ni al-murid yakunu amama shaykhihi kal-mayyiti bayna yaday ghasilihi ó ní mùrídìí tó bá ti mọ̀ pé ó fẹ́ gbọ́wọ́ lóòótọ́ ẹ́ nítorí fi bẹ̀rẹ̀ ni pé ó kọ́kọ́ mọ̀ pé ó máa wà wájú mùkádàmù rẹ àbí wájú ṣéwù rẹ bí ìgbà tó kú bá wà níwájú ẹni tí ń wẹ̀ ẹ́ ẹn gbogbo àwọn àwájú ẹni tí ń wẹ̀ ẹ́ rí i pé wọ́n máa yí ni kò lè yí padà fún rẹ̀ ẹ lè sọ fún pé yí padà bẹ́ẹ̀ bá fọṣẹ gbójú òkú ò lè sọ fún yín pé ẹ̀yin máa ń gomi báyìí bọ́sẹ̀ bá jẹ sí lójú òkú ò lè sọ fún ojú ń ta mí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mùrídìí ti gbọ́dọ̀ wà lọ́dọ̀ ṣéwù rẹ̀ òun náà ló fà tó jẹ́ pé kíni kò sí tí ò da lọ́dọ̀ ṣéwù nítorí pé ṣéwù òfin táwa ń lò yìí òfin òun ṣéwù wà àbófò òfin òun òfin ṣẹ̀ríà táwa ń lò yìí nìtú ṣéwù kọjá ti gbọ́dọ̀ sọ̀rọ̀ nítorí pé òun ti kọjá òfin ìsìnà òun ẹ má ṣe zìnà òun ẹ̀yin ló wà fún ṣéwù máa nítorí pé ẹ má nítorí pé ṣé òfin mẹ́rin ẹ̀yìn nìkan ló wà fún gbogbo àwọn òfin báwọn nísìnyí àwọn ṣé wù láwọn kọjú òfin wọn so eléyìí nǹkan ńláńlá tó burú jáì ni ìpè kéèyàn máa ṣe kíni kéèyàn máa gbé ẹ̀tọ́ èèyàn bó ṣe yẹ kéèyàn ó ṣe fọ́lọ́run nu ó ṣe kéèyàn ó ṣe fún ànábì nu èèyàn gbọ́dọ̀ wà níbi iwájú sẹ̀ríà gẹ́gẹ́ bí òkú tí tí ó ṣe kíni tíwájú ẹni tí ń wẹ̀ tọ́lọ̀ bá ti báyìí máa ṣe lọ tánà bá ti báyìí máa ṣe lọ bó ṣe yẹ kéèyàn rí nu àwọn wa tọ́nu ẹ̀ wọ́n wá níwájú ṣéwù rẹ̀ ló gbọ́dọ̀ máa wà bẹ́ẹ̀ òun náà ní ṣéwù fi máa kọ́ láti ẹ̀kọ́ sí ti ṣéwù kọ́dà wọn làwọn ẹlòmíì wọn làwọn ẹlòmíì wá gbéyàwó lé nìsín yóò ìtumú lọ́dọ̀ ṣéwù rẹ̀ pé tọ̀ kí ṣéwù báwọn ṣe àlùbáríkà fún un ẹ́n kí ṣéwù báwọn ṣe kí ni kó lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó òun kí àlùbáríkà ò bá dára rẹ̀ ẹ dákun ẹ wò nǹkan burúkú ẹ́n bí wàá yẹ pé ẹ bá ti ponú náà ìyàwó rẹ kò wá sójò wù lára rẹ ẹ́n ìyàwó rẹ kò wá ní ṣéwù tọ ìyàwó òun ẹ bá ń tọ àlùbáṣà fún tó ẹ rí àwọn ṣéwù míì tó máa ń ṣe mòdídì wọn nìtú tó máa ń ṣe mòdídì àti gbogbo obìnrin pátápátá wọn máa bọ ṣéwù lọ́wọ́ ni wọn máa bọ ṣéwù lọ́wọ́ àti obìnrin ìyàwó ìyàwó wọn lọ ọkọ wọn náà wà ń bẹ ọkọ náà wà bẹ òun náà sì wà ń bẹ yóò máa fẹ́ yín ìranù yóò máa ba ìyàwó rẹ lọ́wọ́ ọkùnrin ọlọ́kùnrin ẹnìkan ó ní ìjọ tó wọn ò ti ṣe mòlídì mọ́ ìjọ tó wọn ò ti ṣe mòlídì mọ́ ó níjọ́ tóun ti di pé a, ah, ah, òun kàn wá náwó lásán ni òun kàn náwó dànù lásán tí òjò àárí kankan tóun rí bẹ́ẹ̀ ọwọ́ àtàlàyé bẹ́ẹ̀ ni ó ní à ah, ó ní ṣé wà àwọn mo fọkàn bọ́ ṣé láti rí nílọrin náà ni ó ní sàmú abẹ́sẹ̀ mòlídìí àwọn àgọ́ fún ṣé òun pé o àwọn wà dájọ́ mòlídìí táwọn bá ti wá dájọ́ mòlídìí tó bá ti di pé ọjọ́ mòlídìí pé tó bá ti di pé ọjọ́ mòlídìí pé àwọn ó pa ẹran wọ́n dín odidi ewúrẹ́ ni tí wọ́n dín tí wọ́n yí láta tó wọ́n kó tí wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn ti wá tó tẹ́ǹtì wọ́n gba tẹ́ǹtì náà ni sàn jẹ́nẹ́tọ̀ ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn ti wá pé bíbà àwọn wa wà ń ta lóru nínú òtútù àwọn ọmọ wa fọ gbáyà gírì gírì gírì gírì àwọn ọmọ ṣe gbogbo ẹ̀ ṣéwù ń bẹnu lébi táwọn gba ṣéwù lálejò sí ṣéwù máa mẹ́ adidi jẹ́nu lé <laughs> ṣéwù ó máa jẹ adidi nulẹ̀ yóò sì máa mú mi gbọ́dọ̀ sí i ẹ àwọn àwọn bẹ̀ fà á títí táwọn ọmọ ṣe tọ́wọ́ wá di bí ọwọ́ àtúbà ń tó bọ̀ ẹ wọn wà ní sẹ́wù ń jáde bọ̀ sẹ́wù máa jáde sẹ́wù máa jáde bọ̀ gbogbo wọn wá dúró wọn wá dìde wá yóò wá jáde sójú agbo òwò náà wá jẹ oníkóòtù sí nǹkan kan o yóò kàn dúró náà ni yóò máa wò àtẹwà yóò wà ní fàájì asalatul fàájì wọn ti wá ní nǹkan kí wọn wá dé mòlídìí ọdún parí nù kò tí wàá tán síbẹ̀ o ó ní gbogbo táwọn bá tún wá pa ń jọ òun níbẹ̀ àwọn tún wá kó tẹ̀lé ṣéwù lọ́lé ẹ dákun <laughs> èrè dànù agbawó ká <laughs> ó wá ronú pé ah, ẹ dákun ìwà lélẹ́yìn báyìí títì bó ṣe yarí kalẹ̀ nu pé òun ò ṣe má ẹ̀jẹ̀ bá òun ò ṣe má ìfọ́sẹ̀ bá lọ wo ní sìn ìmúnisìn ní ìmúnilẹ́rù ni ẹ̀sìn bá òun ní sìn ọ̀rẹ́ ń jẹ́ ọ̀rẹ́ ọ̀rà ń jọ́ra ó wá mọ̀ kó bá ta ó wá mọ̀ kó bùnyàn kẹ́yìn mọ̀ kó yẹn bùnyàn kẹ́yìn ó là lọ́gbà ẹ̀ kéèyàn ọmọ wa kéèyàn káwọn kan wá wà kọjá jẹ́ pé gbogbo dúkìá yàn èèyàn ti rò pé wọ́n ní kápá lórí ẹ̀ wọ́n ní lórí ẹ̀ ìkànnì wọn báyìí náà ó ní ẹni tí ń tí àjàpá ó ní tiẹ̀ náà ìmọ̀ wa ń lọ ń lọ ìmọ̀ fi ń ná oko káàkiri tí fi máa lọ yóò máa lọ yóò máa dé tó wá pé ara ṣe ìwòsàn máa ń lọ́dọ̀ rẹ̀ kò gbélé yìí ó wá dé ó lọ́ba àwọn sábìsì ọkọ̀ ọ̀hún mo ti agbọ́kọ̀ olùbá lọ sábìsì ọkọ̀ àwọn jọ ilẹ̀ àwọn tó gbẹ gbogbo táwọn ń ná sí à mo ti ní tọ olóhùn ó lálùbáyé ká ó parí náà nù à ó wá tún yá onígbà tó yá ó wá pè òun ó wá ní iṣẹ́ ó ní ọkọ̀ rẹ̀ yìí olóhùn ó ní kó yá òun ní táyà kó yá òun ní táyà méjì nù táyà ọkọ̀ rẹ̀ ó wá ní à ó ní táyà náà táwọn fi ń ṣiṣẹ́ náà nìyí ọwọ ni ẹyin ọdà iṣẹ kí ọni iṣẹ àjàpá ọni à ọ wá kí n bọ sàdó àkọlọ òsín ọni à ẹ dàkún ẹ filẹ̀ báyìí náà ọ̀nà yìí náà dá <laughs> ọ̀nà yìí náà dá ọ̀nà tó ń ṣe yìí náà dá ẹni tí ń ṣiṣẹ́ jẹ́jẹ́ iṣẹ́ aláàlú yóò tún kóba yóò tún kóba ìwọ òṣè ṣiṣẹ́ àwọn fúnra rẹ kó ra táyà fúnra rẹ torí kó o tún wá ń gba táyà òun táyà tó tún fẹ́ máa yá so pọ́n sí máa wá ń ṣe láwùjọ nù tó jẹ́ pé wọ́n máa ṣe kíni wọ́n máa lọ àwọn èèyàn lọ́wọ́ gbà látara pé kíni látara pé àwọn èèyàn ò bẹ̀rù àwọn gan fúnra wọn wọn ò mọ ọlọ́run wáyé pé yẹn bá mọ ọlọ́run ni pé ọlọ́run bá nìkan lè yẹn máa ló tó fún yàn ọlọ́run bá nìkan lè yẹn máa jọ́sìn fún ọlọ́run bá nìkan lè yẹn máa bẹ̀rù fún ọlọ́run bá nìkan lè yẹn máa tọrọ lọ́wọ́ rẹ̀ ọlọ́run bá nìkan lè yẹn máa bẹ̀rù pé yóò pààyàn ọlọ́run bá nìkan ló lè sàǹfààní fún yàn òun náà ló sì lè kó ní abáyàn téèyàn bá nígbàgbọ́ èdè náà kàn yàn ní kí tí n bá lọ́dọ̀ bàbá yìí má tí nǹkan tó wá ní yípadà fún báyìí lọ́nà ọba tó wá sàdéhùn fún yà nígbà tó bá ta ọkàlẹ̀ kó lọ́mọ òun nǹkan tó wá yí díẹ̀ gbà òun tí tó wá rí pé ẹ eh, àbọ̀dọ̀ ṣé o ti lọ́mọ yìí lọ́nà ọbẹ̀ sàdéhùn fún ọ ni má wulẹ̀ tán ara rẹ má lọ nǹkan tó yípadà ẹlòmíín bẹ́ẹ̀ náà tí lọ́dọ̀ ṣé o náà tí nǹkan yípadà fún tí bẹ́ẹ̀ ṣé òtún mo filẹ̀ yìí ẹlòmíì látara kó lọ́dọ̀ ẹnìkan déédéé ìgbà tó dọ́dọ̀ rẹ̀ òun náà lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run sí náà rìsìkì fún yóò bá máa bọ́ yóò bá sọ di pé á olóore òun ni ẹni tó ṣoore fóun ni ẹni tó jẹ́ òun lówó ni ẹni tó jẹ́ òun rọmọbí ni yóò gbàgbé ọba àlekèọlá ọba tí ń ṣe gbogbo eléyìí fún yàn so ibi tá a ti lọ òun náà ni pé àlìsí àdá kéèyàn máa ṣe kíni kéèyàn máa wá sọ kó o níbi aburú ọ̀dọ̀ ọlọ́run ọba àlekèọlá nìkan ni ẹ ti máa ń wá téèyàn bá ti lọ wá a lọ sọ́dọ̀ nǹkan míì àlìjẹ̀nú ni èèyàn ni gbogbo orú àwọn nǹkan báyìí ni máa ń sọ̀yàn di kèfèrí ni ni máa ń sọ̀yàn di ẹlẹ́bọ ni téèyàn ó sì jáde kúrò nínú Islam tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni téèyàn máa pe òkú tó ti kú inú ẹ̀ inú aburú náà ni tó níta wá ń pè ní ìbáàdà yìí òun náà lọ́ba àlejò ọlá torí wa ìjọsìn yìí òun nìkan náà ni tọ́lọ́mọba àlejò ọlá torí wa gbogbo àwọn tó ṣe fún wa nígbádùn ayé ni ní ọmọ ni ní jíjẹ ní mímu nílé kíkọ́ ni ó ṣe fún wa kíjọsìn ó bá rọrùn fún wa ni kìí ṣe nítorí ẹ̀ ló torí ẹ̀ dá wa sáyé ọba àlekí ọlá sọ fún wa ní sọ́tò Zariyat ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun olóhùn ò dá àlìjànú owó ò sì dá èèyàn illa liya'budun àyàfi nítorí kan bá a máa jọ́sìn fún mi tó tí mùsùlùmí tó bá wá sírí ọ̀tún bá máa ń tọ́ ó gbọ́dọ̀ mú nǹkan yẹn lọ́kùnkún dùn nǹkan yẹn ológbọ́dọ̀ máa ó máa ó gbọ́dọ̀ máa pàtàkì rẹ̀ sì gbọ́dọ̀ máa ṣe bí ó ṣe ṣe nǹkan yẹn níbàámu pẹ̀lú bọ́ba àlejò aláṣẹ ní kò ṣe síbẹ̀ lọ́wọ́ ayé láwùjọ wa lónìí ẹlòmíì àsìkò tó fi kírun àsìkò tó fi kírun ògbà ju ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú mẹ́rin lọ àmọ́ àwọn tó kírun gan kò ní kí i pẹ̀lú ọkàn kan kò ní kí i pẹ̀lú kó ìgbà tó wà wájú Allah subhanahu wa ta'ala yóò kàn ju kí i ẹ jẹ́ káwọn náà gbèsè òkalẹ̀ twenty four hours tọ́lọ́wọ́ bá fún inú 24 four hours yìí á kírun lẹ́ẹ̀márùn nínú ẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan tó ń kí nínú twenty four hours yìí ìwọ náà wò ó tó o bá kírun àsùbá lẹ́yìn ẹni tó bá fàánù gùn jù pátápátá ẹ̀ wọn àlùsẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹni tó bá fàánù gùn dáadáa pátápátá ẹ̀ wọn àlùsẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gan yóò ti máa bí ẹlòmíín nú láwùjọ wa òtún ní wa kò ní lọ mọ́sáàsì wọn tí wàá láàbá wọn pọ̀ nígbà tó yóò fi sẹ́yìn òfin sẹ́yìn ọ̀daràn ẹ̀ wọ́n ti wá kéékéékéé ẹ̀sìn báwọn nìsín so eléyìí nìsín pátápátá olùsẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀fẹ́ kí sọ̀lá tutù irun àyílà pátápátá ẹ̀lú ìṣẹ́jú márùn-ún ẹ̀ àbíkátà ẹ̀fún ní ìṣẹ́jú mẹ́wàá alásàrì ìṣẹ́jú mẹ́wàá mọ́gúrúmì ìṣẹ́jú mẹ́wàá ó di ìṣẹ́jú mélòó ó di forty five àbí ọwọ́ á kí ìṣáì kátún ní ìṣáì náà ó tún lò ìṣẹ́jú mẹ́wàá ó di ìṣẹ́jú mélòó ó di fifty five káwá bùn wá márùn fún ó di sixty ó di kíni ó di sixty minutes sixty minutes ṣe kíni ó ti di wákàtí kan wákàtí kan péré lọ́wọ́ bá béèrè lọ́wọ́ rẹ ní twenty four hours kó o fi kí un tó jẹ́ pé túláàsì nìkan ọ̀ràn yẹn èyí tó bá kù ọwọ́ fi gbàlékun ládàá ni kò ní jìyà lórí ẹ̀ ẹ wo tọ́lọ̀ mú wa ọlọ́run wa fún wa ní wákàtí oníkà mú wákàtí kan péré nínú twenty four hours ọwọ́ mú wákàtí kan péré òun ẹlòmíì yóò tún wá ra aláre nínú twenty four hours yẹn ẹlòmíì tí ó bá tún wá kí tiẹ̀ náà wákàtí kan tá a ti kalẹ̀ fúnra wa yìí gbogbo wákàtí márùn-ún ẹlòmíì ní tí ó fi gbogbo òkùtẹ́jú márùn-ún lọ ìṣẹ́jú kan ẹ wàá bíi pé ẹ ti kírun tán ni ah mo ti kírun tán ìṣẹ́jú mélòó ẹ ti kí tán náà nù wọ́n ní kí ọ mo kí ọ ẹ́n ẹlòmíì èrì rè òkan bíbà tó bá ẹlòmíì mú rè òní kalẹ̀ ẹlòmíì wájú wáyé lókè kalẹ̀ bíbà tó fẹ́ sákìtì ó kírun náà nù yóò sákì bó bá ṣe rí yóò kí wá ṣe rí tó eléyìí nǹkan tó lágbára gan ni inú tọ́lọ́wọ́ kọ́ ṣèṣirò rẹ̀ fún wa tó bá dé ẹ eh, anabi sallallahu alaihi wasallam ó ní tí irun bá kú díẹ̀ díẹ̀ wọn ni ẹ wo ẹ wo nú àwọn nẹfìlà tó ti máa ń yà wọn nìkan fi sọpọ́tì ẹ wọn nìkan fi dì í tó bá ti ń yà tó ti délé irun dì í fún àmọ́ tí irun rẹ̀ bá tiẹ̀ wá tí irun bá sínú ẹrù ẹ̀ tí irun rẹ̀ ò o ewu ni ó jẹ́ fún rẹ̀ níbẹ̀ tó bá di jọ́ gbé dàrí kìyà mọ́ torí pé anabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa ó ní al-ahdu wa baynahum as-salat ti ń bẹ láàrin wa àti àwọn tọ̀hún ẹ̀ ọ náà nìrún ẹni tó bá fi gbẹ̀rùn jù sílẹ̀ ó ti ṣẹbọ ó ti di kèfèrí irun oníṣẹ́ ẹlòmíràn mọ́ pàtàkì ẹ̀ náà bá ń pè irun wọ́n bá kí sáà tìjú wa náà ni nígbà ògbó mọ́sálásí lọ ẹtì bá oníṣẹ́ bẹ́ẹ̀ lómi bá jẹ tó wá ń sàlàyé fún pé ẹja lọ kírun yóò ní wọlé wẹ̀wá sí máa lé ni wọ́n ló kọ́ wa lẹ́sìn ni kan tó bí ọ̀la ti ń kírun ògúngóru eléyìí kan tó burú jáì á sì máa múra kankan inú oṣù mélòó tá a ní a ní oṣù méjìlá inú oṣù méjìlá tá a ní ọlọ́run bá alikẹ́ ọlọ́wà ní ẹ fi oṣù kan gbà wẹ̀ ẹ inú tí ọ̀dà àkìlà máa kí tí ọ̀dà àkìlà máa ń kà kí ọ̀dà sixty five days ọlọ́run bá alikẹ́ ọlọ́wà ní ẹ mú twenty nine àbí thirty inú three hundred and fifty five yóò wá kú kíni yóò wá kú nǹkan bíi three hundred and thirty thirty five àbí three hundred and thirty four eh, thirty six tó bá jẹ́ pé twenty nine gbogbo three hundred and thirty five àbí three hundred and thirty six yìí o lè máa fi jẹun tó ní lẹ́tẹ̀ tó o bá ti gbà wẹ́ńbẹ̀ náà kó gbà ládàá ẹlòmíì náà rọmọdọ́n yẹn tuntun wá nígbà ẹlòmíì ọmọ wọ́ọ̀kì àárẹ̀ fúnra rẹ̀ nínú rọmọdọ́n yóò wọ́ọ̀kì ọ̀sà fúnra rẹ̀ nínú rọmọdọ́n ẹn ọ̀sà tí o ti dààmú ẹ̀ tẹ́lẹ̀ ìgbà wọn ó jẹ́ wàá rántí pé ọ̀sà kan ìmọ̀ máa ń tẹ̀ òun ẹ̀sìn wa oríṣi tó gbogbo eléyìí àbígbà tí egbé kínní èèyàn ọmọ ìjọsìn níjọsìn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ wò ó zakata zaka tọ́nà ọba àlejò aláníká yọ ẹ́n tá a bá dá nǹkan wa sí fọ́tì káwa mú ẹyọ kan bẹ̀ péré kábi yọ zaka fún Allah subhanahu wa ta'ala ní ogun dúkìá tó fún wa ẹlòmí ò tún ní lè yọ ẹlòmí ò tún máa dọ́gbọ́n sí fọ́ọ̀mù àfáwọn tálíkà lẹ́tọ̀ọ́ wọn nínú dúkìá rẹ̀ so eléyìí à ń ṣe lawa púpọ̀ ẹ̀sìn tọ́nà ọba àlejò aláníká wa ṣe láyé gan àmúra sí i ní tí ò wá bẹ̀ wá ayé wọn anabi sallallahu alayhi wa sallam ó ní ayé tẹ́ rí hun táyé kó bá wúlò níwájú allah subhanahu wa ta'ala ni tó bá jẹ́ nǹkan kan ni ó ní tiẹ̀ bá gbé ayé lórí òṣùwọ̀n tó bá lè wọn dédé ìyẹ́ ìdíje tá a bá gbé yèsí lé sí èyí ìdíje ló wọn ẹ̀rí kó tiẹ̀ lè mọ́ mi rárá anabi sallallahu alayhi wa sallam ó ní tiẹ̀ ayé bá wọn tó tó ìyẹ́ ìdíje níwájú ọlọ́run ni ọlọ́run ò bá dín kún ọlọ́run bá tú ayé lẹ̀ àti kèfèrí àti mùsùlùmí wọ́n jọ máa ṣe kínní wọ́n jọ máa gbádùn ayé ni èyí tí wàá lórí táwọn wà ní ṣiṣẹ́ láàbí gbádùn àlìkìyàmọ̀ kèfèrí kù ti mọ̀ pé tó bá dijọ́ gbéra àlìkìyàmọ̀ òun ò ní kankan ẹ̀ kò ní kankan tí wọ́n gbà tó bá dijọ́ gbéra àlìkìyàmọ̀ kò sì retí nǹkankan àwa mùsùlùmí tá a wá ń retí nǹkan kí ló tà wá ní palẹ̀ mọ́ fún nǹkan tá ń retí ká sin lọ́hùn kó sì yẹ ká sin lásìkò ká sírìọ̀sì ká jẹ́ mùsùlùmí òdodo ká wọnú ìsìláàmù tápá ti ọba àlejò ọlá ni ó dúkú lóbi sílíbi káàfá ẹ wọnú ìsìláàmù tápá ti Eh, ẹlòmíì ò wọnú Islam tán yóò náwó kan síta ẹlòmíì ò náṣẹ kan síta ẹlòmíì ò nẹrù síta yóò máa lóun jẹ́ mùsùlùmí òun náà lẹ́mọ̀ ilé aláwo yóò máa lóun jẹ́ mùsùlùmí òun náà ni ó máa yẹ nǹkan wò yóò máa lóun jẹ́ mùsùlùmí òun náà ni ó máa dífá òun náà lóun jẹ́ mùsùlùmí òun náà ni ó máa jó nǹkan yóò máa lóun jẹ́ mùsùlùmí òun náà ni ó máa lórí òkè yóò máa lóun jẹ́ mùsùlùmí òun náà ni ó máa lọ wẹ̀rí fáwọn èèyàn káàkiri yóò lọ wẹ̀rí fáwọn èèyàn ẹ̀rí pé nǹkan tó burú jáì lélẹ́yìn irú eléyìí ò wọnú ìsìlámù tapá ti tan ẹni tó bá ti wọnú ìsìlámù tó bá ti kásẹ̀ kan síta wọn ó fa ọtí ta ni tó bá ti jẹ́ ògbéjà kìámà o bá ní ara mi yòókù wa nulẹ̀ rárá bọ́tà tó bá mọ̀ kó fẹ́ wọnú islam èèyàn máa wọnú islam yányá ni ẹ́ à ń jóògùn à ń sin gbẹ́rẹ́ à ń lọ́kìn à ń lá kinní kan à ń fi kinní kan para à ń de kinní kan mápá à ń feri balẹ̀ fún gbogbo àwọn nǹkan báyìí èèyàn wọnú islam pátápátá ni à ń sọ̀rọ̀ òdílé <clears throat> nínú ìdílé tiwa àwọn ò gbọ́dọ̀ jẹ nǹkan báyìí nínú ìdílé wa àwọn ìjọba ẹ̀yọ nínú ìdílé wa àwọn ìjọba ẹ̀là eléyìí aburú náà ni inú ìdílé wa bá gbéyàwó wọlé kò ní jọbẹ̀ tó níyọ̀ àsán ni ó máa jẹ àbí àtẹ kò ní ó máa jẹ inú ìdílé wa bá sẹ̀ gbéyàwó wọlé ìyàwó wọn gbọdọ̀ fómi lé wa wẹ̀ àbí ká máa rumi aláti lé wọn gbogbo orí eléyìí àìwọ inú ìsìlámù tapá ti tani èèyàn máa wọ inú ìsìlámù tapá ti tani inú ìdílé wa a gbọdọ̀ àwọn bá ńlá wa ti tọ àsọ́lẹ̀ wọn ní gbogbo ọmọ tó bá ti bí wọn gbọdọ̀ mọ́kọlá fún àsọ́lẹ̀ àwọn àgbàlagbà là ń tẹ̀lé eléyìí náà èèwọ inú ìsìlámù ti tani àwọn àgbàlagbà sàsọ́lẹ̀ ànábì sàsọ́lẹ̀ olówó àmú ta ló tiẹ̀ jura wọn lọ gan náà ta nínú ànábì àtàwọn àgbàlagbà wọn gan ta ló kọ́kọ́ wáyé gan nínú wọn láti wá gbé ọ̀rọ̀ wọn síwájú ànábì sallallahu alaihi wasallam gbogbo eléyìí èyí wọnú islam tapá ti tán náà ni mùsùlùmí gbọdọ̀ wọnú islam tapá ti tán o gbọdọ̀ sẹ́bì kan kù síta so téèyàn bá ti wá téèyàn bá wá sẹ́bì kan kù síta aburú lánlá ni tó bá dijọ́ gbéjà lìkì àwọn tó kọ́ bàálí kí ọlá ṣe é gbà kéèyàn ó pín nǹkan fún wọn àtẹlómìn yóò ní òye àlọ́ gbé ọba àlekè ọlẹ́ ìgbà kèé gba ìjọsìn àbọ̀ lọ́wọ́ yẹn òdìdí ni ó gbà lọ́wọ́ rẹ̀ tó bá ti dí ibi tó ti dí òun yóò ní ọlọ́kọ́ yòókù bẹ́ẹ̀ ni òun ní kẹjọ mọ yanjú àti àdìjọ́ gbé dàgbé àmọ́ òdìdí lòun máa ń gbà tó gbogbo irú eléyìí nísìnyí tọ́tọ́ ẹ̀ka sàkíyèsí rẹ̀ láwùjọ wa gbogbo irú eléyìí náà pọ̀ láwùjọ táwọn èèyàn òfilẹ̀ à ń sọ̀rọ̀ òdílé à ń ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn òfilẹ̀ láwùjọ wọ́n sì wọ́n máa sọ fún yín wọ́n máa lọ́lọ́wọ́ káájò ẹ̀jẹ̀ báwọn nísìnyí ọlọ́run kọ́ kó pàǹtà nípa pọ̀ mọ́ ẹni gbọ́dọ̀ burúkú ni ọlọ́run kọ́ ẹbọ ọlọ́run kọ́ kéèyàn pàǹtà nípa pọ̀ mọ́ ẹ wọ́n yẹ pé nítorí pé láàjò òun náà ni pé gbogbo máa wí fún ni abiyamọ tó bá jẹ́ abiyamọ tó tọ́ <clears throat> yóò ra ayé gbé fọ́ọ̀mà rẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ mi jáde lẹ́nu wọ́n ojú ojú ìyá wọ́n lẹ́ lómi fẹ̀mí ara rẹ̀ kalẹ̀ ni wọ́n lẹ́ lómi fi kíní kalẹ̀ ni ó ra ayé gbé fọ́ọ̀mà rẹ̀ ni níbo náà ti ń ra ayé gbé fún yàn báyìí ra fún yàn ni ẹ ṣe àwọn tí yóò rọmọ bí wọn ò ti rọmọ ra ẹ ni wọn rọ ọmọ fúnra wọn ká sanwó mi kan kọ́ wọn wọn sì bí ebi kan rọmọ ní tó o ni wọn wá ṣe pé a ah, mọ̀ fẹ́ bí ma àìmọye olówó tí rọmọ bí kéèyàn ó jọ́sìn fún kéèyàn ó wà pẹ̀ lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam òun náà lèyàn máa fi gbá gbégbèjì ayé rọrùn òun náà lèyàn fi nífọ̀kànbalẹ̀ gbogbo àwọn sáńra ayé gbé òun náà nísìnyí nífọ̀kànbalẹ̀ ẹ̀ wọ́n yẹ nífọ̀kànbalẹ̀ láyé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wọn nọ́ọ̀mà tí tí ó ṣẹlẹ̀ tó kálukú tó bọ̀ bá tiẹ̀ lọ tó bá ṣẹlẹ̀ sáwọn àgbákòdénú kò gbọdọ̀ kọjá kí ó wá fẹ́rí a òun fẹ́rí a òsì ní máa ń fà òsì nítorí pé kíni nítorí pé ayé ló jọba lọ́kàn rẹ̀ a ah, òun ti forí kó wàhálà ta fún ẹ dákun kíláàsì sí yóò wá lọ bẹ́ẹ̀ yóò náà máa sọ fún pé ah, ọ̀sẹ̀ kan làwọn ti tó fi wẹ àmọ́ fi ń rí òsì dànù ní ẹ dákun ẹnìkan bẹ tó lè lóṣù dànù fún yàn tọ́lọ́ bá bá fẹ́ sáyìn lóṣì ọba àlùkò ọlá ní ń ṣe ọ̀rọ̀ fún yàn òun ní ń ṣe ìjẹ́ ẹ̀mú fún yàn ẹni tó bá fẹ́ ṣe ìjẹ́ ẹ̀mú fún kò sẹ́ni tó lè mú lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ní ìbámu pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam ẹ ìjọsìn yìí májẹ̀mú méjì ń bẹ ńbẹ̀ gbogbo ìjọsìn tí yóò bá ṣe fọ́lọ́run májẹ̀mú méjì gbọ́dọ̀ pé ńbẹ̀ tí májẹ̀mú méjì yóò bá ti sí méjì tí kan ò bá sí bẹ́ẹ̀ nu májẹ̀mú méjì yìí ìjọsìn wò ní jẹ́ tọ́wọ́ gbàlódé ọlọ́run ọba àlefẹ́ọ́lá èèyàn kàn sí wàhálà lásán ni. alákọ̀ọ́kọ́ nínú májẹ̀mú tí ń bẹ fún ìjọsìn tí ọba àlefẹ́ọ́lá tí ó gbà lọ́wọ́ wa òun náà ni al-ikhlasu lillahi azza wa jal òun náà ni ká ṣe àfọ̀mọ́ ìjọsìn wa fọ́ba àlefẹ́ọ́lá pàṣẹ sàrà ló fẹ́ ṣe nítorí ọlọ́run nìkan mọ́ ṣe nítorí pé kẹ́nìkan ọba àríyọ̀ tó wáyé kó fẹ́ tọrọ nǹkan ni tọrọ ẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá ń wá dáàbò bò ní wá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo tó bá fẹ́ ṣe ọ̀rọ̀ ló fẹ́ sọ ni lọ́rọ̀ tó dáa ni àbí wà dáadáa ló fẹ́ wù ni ṣé ó gbé ẹ nítorí tọ́lọ́wọ́ bá àlejò ọlá pé òun retí ẹ̀san lọ́dọ̀ rẹ̀ má pa ẹlòmíì papọ̀ mọ́ tó o bá ti pa ẹlòmíì papọ̀ mọ́ iṣẹ́ tẹ̀yàn bá ṣe ó bàjẹ́ iṣẹ́ wọn ó bàjẹ́ tó o bá ti pa èèyàn míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala nítorí pé ọba àlejò ọlá kò ní gba iṣẹ́ tẹ̀yàn bá ti pa ẹlòmíì papọ̀ mọ́ ọba àlekẹ́ ọlá sọ fún wa nínú alukur'an ọba àlekẹ́ ọlá nínú sọ́ọ̀tì zumar aya sixty five ó ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablik ó ní ya nabi walaqad uhiya ilayka pàápàá wọ́n ti aránṣẹ́ sí ọ wa ila alladhina min qablik aránṣẹ́ sí gbogbo sẹ́ẹ̀rẹ̀ pátápátá ni ó bàjẹ́ nígbà tó lọ́n bá sọ báyìí fún anabi sallallahu alayhi wa sallam bóun ni ó rí tó bá ti pa nǹkan mí papọ̀ mọ́ ìbáàdà tó yẹ kó o ṣe fóun nìkan tó o tún wá gbé fẹ́ lòmíì kó wá lọ lè pa ẹlòmíì papọ̀ mọ́ òun wá sọ lọ́wọ́ ẹlòmíì òkè gbàmígbàmí lọ́sọ́dọ̀ ẹlòmíì òun wá ọmọ lọ́sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala òun wá àlàáfíà òun wá ipò gíga gbogbo tó wá wù kó ma wá wá lọ́sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹ̀bọ̀ lélẹ́yìn àwọn ẹlòmíì láwùjọ wa lónìí látara pé wọ́n wáyé wọ́n pa ẹ̀sìn tì àwọn olóṣèlú látara pé asáfẹ́ débẹ̀ abẹ́ débẹ̀ ẹ̀yin ogún ẹ̀wọ̀n nǹkan ẹ̀yọ̀kan ṣoṣo ẹ̀ máa wá lé bó o bá o pa bó o bá o pa bó o bá o bú lẹ́sẹ̀ ẹ̀ máa wá lé ra yín káàkiri kò wá ní ma lọ́rọ̀ ẹnu lásán pé kẹ́ ẹ máa ń sọ̀rọ̀ burúkú tí a yín tí mùsùlùmí ìwọ́lọ́ máa ń sọ̀rọ̀ burúkú tí a wọn ẹ̀ ìbáàbòlì mùsùlùmí kò tó wà kìtàlù hokò tí mùsùlùmí ọmọ búra wọn ìwà kòkí ni tí mùsùlùmí wá pa mùsùlùmí ìwà ẹbọ ni ìwà kèfèrí ni mùsùlùmí ọmọ wa bú mùsùlùmí ẹ máa ṣépè léra yín ẹ máa léra yín ẹ máa sa burúkú ẹ máa sèṣìṣà fúnra yín wà á ní mọ níbẹ̀ nìkan ẹ wà á máa kiri ilé aláwo káàkiri ilé olóògùn ilé onífá àwọn ilé oníjàlábí àwọn ilé olásìrí gbogbo eréṣiríṣi nítorí kíni nítorí pé sáà fẹ́ dé kò kan gbogbo eléyìí ìbéèrè nǹkan mi ìwá ìwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan mi sátọ̀ sí Allah subhanahu wa ta'ala ni ìwà náà láti máa wí ní ojoojúmọ́ tá a bá ń kírun a máa sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in àákàn wí lásán kò wá kò hàn nínú wa wa iyyaka na'budu ìwọ nìkan láàmà ń sìn wà iyyaka nasta'in ìwọ nìkan náà ọ̀dọ̀ ẹ nìkan láti máa wà ràn lọ́wọ́ tọ́dọ̀ tó nìkan náà lẹ́wà ń sìn tọ́dọ̀ ẹ nìkan náà lẹ́yìn sì máa wà ràn lọ́wọ́ gbogbo orí eléyìí nǹkan tó yẹ kí mùsùlùmí ó kíyèsí ni ẹlòmíì kú ẹlòmíì parí iṣẹ́ lójú ọ̀nà pé kíni lójú ọ̀nà pé ń wáyé káàkiri ẹlòmíì parí iṣẹ́ lójú ọ̀nà pé ń ṣe ṣíríkù ẹlòmíì lójú ọ̀nà pé ń ṣẹbọ lójú ọ̀nà pé ń lọlé àwọn yẹ̀mí wò kí ẹlòmíì parí iṣẹ́ kí ni ó fi jábọ̀ fọba àríkè ọlá tó bá dijọ́ gbéde àríkè yá ma ẹ́n ó sì jẹ́ pé téèyàn bá ti kúlé lórí kò sọ́nà àbáyọ mọ́ téèyàn bá ti kúlé rí ẹbọ kò sọ́nà àbáyọ mọ́ tó bá dijọ́ gbéde àríkè ma tí wọ́n gbé dìde lé lórí òun náà ni téèyàn bá ti kú lórí ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọba àríkè ọlá tó sọ fún wa ní suratul an'am aya eighty eight ó ní walau ashraku lahabita anhum ma kanu ya'malun ó ní tí wọ́n bá fi lè lahabita anhum ma kanu ya'malun gbogbo tí wọ́n ti èèyàn kírun èèyàn gbààwẹ̀ ó lọ hajj ń yọ zaka ń ṣàánú àwọn èèyàn gbogbo dáadáa ní ṣe tó bá fi lè pa nǹkan nípa kọ́mọ́ Allah subhanahu wa ta'ala gbogbo dáadáa àwọn bàjẹ́ nù yóò bàjẹ́ nù kò ní wúlò fún tó bá dijọ́ ògbéjà lùkìyà mà òun náà ló fà á tó yẹ ká fi ṣe kíni ká sọ̀ra fún tá à ń pè ní ẹbọ torí pé ẹbọ tá a rí wọn yóò bá gbogbo sẹ́yìn jẹ́ ni tó bá dijọ́ ògbéjà lùkìyà mà àwọn tí ò ṣe wàhálà kankan láyé ẹ tó wá padà wájọ káàbù tí ò ẹ̀sẹ̀ báwọn nìkú so nísìnyí wọ́n bá díjọ́ gbéra kìáma àwọn yìí ń dààmú ara wọn láyé ó sì lè jí àlálì kìáma ìwọ tó wá jẹ́ pé ìwọ gan fúnra rẹ o tún wá lóun ṣe òun kírun olóun gbáwẹ̀ olóun ṣe ájì olóun ṣe ogbẹ̀ o tún wá ń ṣẹ bọ ó rí pé àwọn nǹkan nígbà tó kàn wéṣì ìtọ́jú sí àbí fi ìwòfẹ́ bọ́ọ̀lẹ̀ ó jọ́sìn fún Allah subhanahu wa lọ́kàn tuntun májẹ̀mú alákọ̀ọ́kọ́ nínú gbogbo ìbádà tí yóò ṣe wọn àbòsí kọ́rọ̀ náà ló fẹ́ sọ ní ọ̀rọ̀ dáadáa ló fẹ́ sọ fún yàn ó fẹ́ gbá yàn mọ́ra ni ó fẹ́ ṣe wá àti yàn ni túláàsì àfọ̀mọ́ fún Allah subhanahu wa ta'ala gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé nítorí tiẹ̀ nìkan ló fi sọ̀rọ̀ ó wá nǹkan kan mí innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura àwọn kan bẹ tó yẹ pé tá ń fún àwọn èèyàn lóúnjẹ tá ń sànù àwọn innama nut'imukum liwajhi Allah nítorí ojú rí Allah subhanahu wa ta'ala nìkan òun náà làá fún yín lóúnjẹ o la nuridu minkum jaza'an wala shukura àwọn ẹ̀sẹ̀ kankan lọ́dọ̀ yín wala shukura kọ́dà àwọ̀pẹ́ àfẹ́ ah, táǹkì gan ẹ̀ eh, àwa kàn ń ṣe tiwa abẹ́gbàládà ìrọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni wọ́n tó bá ti ṣe sàárà tó wàá retí pé ah, ẹni tó ṣe sàárà fún òkè ọ̀ngbà tó ṣe sàárà fún tó bá dijọ́ mi ìsìn ní fún ma ò sí nítorí ọlọ́run alágbájá ah, ń wò jíṣẹ́ fún ni ẹ̀ eh, kọ́dà gbogbo àwọn ẹ̀ ló wá kí mi onìkan ni wàá kí mi ọkàn rẹ̀ lè fò ó ó sì lè má kà á fún òun lè rí nídìí pé ẹ̀ eh, tó bá wà náà fi ń wọlé wájú ọlọ́run ni ó má wulẹ̀ ah ètùtù dáadáa fún ma tó bá ti ṣe ewé lẹ́yìn ajẹ́ pé nítorí kó bá kí ọlọ́run ti dáadáa fún ó ṣe dáadáa fún torí Allah subhanahu wa ta'ala nìkan so eléyìí májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé an takuna muwafiqatan li sunnati nabi sallallahu alayhi wa sallam òun náà ni kó jẹ́ pé iṣẹ́ tí yóò bá ṣe ìbádà tó ṣe kó jẹ́ pé yóò ṣe déédéé pẹ̀lú sunna nabi gbogbo ní ìmọ̀ abẹ́bí tẹ̀sìn láyé yìí ó gbọ́dọ̀ bá àwọn pẹ̀lú tà nabi àníyàn dáadáa nìkan ò tó ọkàn mímọ́ òun nìkan ò tó á ah, nítorí ọlọ́run nìkan ní fi ń ṣe òun nìkan ò tó kí n tó ń ṣe nítorí ọlọ́run tún níbi náà mu àwọn èèyàn ti fẹ́ẹ̀lì láwùjọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé ẹ a àníyàn dáadáa la fi ń ṣe innamal n'i binniyat gbogbo pẹ̀lú àníyàn ni ẹ agbọ́ àníyàn ni àmótún a tún gbọdọ̀ rí tó gbọdọ̀ àníyàn dáadáa wa ta'ala òun náà ní kíni òun náà báyìí pé ìjọsìn kan ló fẹ́ máa ń ṣe nísìnyí ṣe ibi tà nàbí sallallahu alaihi wasallam á kò fẹ́ máa rántí ọlọ́run kò sẹ́ni tó kọ́dí yàn ọba àdìpẹ́ ọlá gán sọ fún wa wọ́n kúrò lọ́hà dhikran kathira ó ní ẹ máa rántí Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ó ròyìn àwọn tí máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ládìkiri ó ròyìn wọn àmọ́ bò láwàá sàdìkiri ibẹ̀ ni wàhálà ti dé báwa sàdìkiri náà àbíká dìkiri wa bá tà nàbì mu àgbọ̀dọ̀ máa ń ṣe lóhùn kankan àbí ká máa wá fọwọ́ gbáyà àbí ká máa fò sókè àbí ká máa lùlù sí káàlàfin rántí Allah subhanahu wa ta'ala gbogbo eléyìí nísìnyí kò bá tà nábì mu pàlàkà nìyẹn àlè ó da lórí rẹ̀ eléyìí ti yapa sílẹ̀ àná nábì sallallahu alaihi wasallam nítorí pé kò sákọlẹ̀ kan pa nábì àtàwọn sábẹ̀rẹ̀ kóra wọn jọ wọn aláwọn jọ rántí ọlọ́run ẹ̀ wọn jọ ń wí lóhùn kan náà báyọ̀ ṣe máa wí láwùjọ òfin ti ń jẹ́ bẹ́ẹ̀ tòtẹ́ àmọ́ sí ọwọ́ rẹ̀ tá a rí nísìnyí ó ti fi hàn pé kò bá tà nàbí sallallahu alaihi wasallam mu tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ìjọsìn tá a bá ṣe pé a fẹ́ kírun ni kírun owó jọta nàbí sallallahu alaihi wasallam láti gbà tá a ti wọrun tá a fi jáde lérí irun kírun owó jọta nàbí sallallahu alaihi wasallam tá a bá fẹ́ pèrun ká pèrun bá nàbí ti kọ́ wa ká pèrun ẹlòmí ó pèrun ẹ Allahumma rabba hadhihi da'wati tamma yóò tún wá wí sókè bídíà ni wọ́n ewì sókè tó bá ti kírun tán ó gbé ó kú omi tó ti kírun

kò sẹ̀ nídìí àròyé ntọ́lọ́ ń gbẹ̀rù kalẹ̀ fún òun náà ní kò sọ fún àyànfà àsìkò òun ti tó téèyàn bá ti gbọ́ ó ti mọ̀ kásìkò òun ti tó yóò sì máa bọ̀ ẹlòmíràn tó wá ní ti tú kalẹ̀ mọ́ ẹlòmíràn aago mẹ́rin yóò ti jí yóò ti ju gbogbo àwọn èèyàn lẹ̀ yóò ti wá tọ́ba àwọn èèyàn táwọn èèyàn onírúurú sùn má ẹ̀ tó gbogbo eléyìí àsìkò tó yẹ kó jí ẹ̀ kó pèrún pèrún síwájú kálífàjà àwọn kéèyàn máa wá pariwo kó máa wí oríṣiríṣi ẹlòmíì ń bẹ báyọ̀ ẹlòmíì tó ti tẹ́ tẹ́lẹ̀ eré ibẹ̀ náà ló ti máa béèbú ìwọ tó jẹ́ pé aago mọ́kànlá ló lọlé wọlé sùn ọ̀wá ní jí kásùbà ṣèkìní kan òtìlẹ̀ ẹni tí ń bá wí ẹ ti bá wí nù ìtò òtún tó jìde díyàwó rẹ jọmọ rẹ á máa wò ó pé ọ̀rọ̀ tó dáa ní sọ ṣe bí ń ṣe wá sí náà ni ṣe bí ń pè wọ́n ti tọ́ ọlọ́run náà ni àmọ́ kò bá lànà nábì mu torípàá nábì náà ló kọ́ wa káwọn yìí ti pèrò tán anabi sallallahu alayhi wa sallam káwọn ti náà pè ní àtẹ̀kùrí kò sínú tó anabi sallallahu alayhi wa tun káyọ̀ tó máa ya yàn káwọn ti báwọn. tó ẹlẹ́ẹ̀kejì inú àwọn nǹkan míì tó tún wà nù ibi irun òun náà ní kákìrù bá anabi sallallahu alayhi wa sallam ṣe kí lẹ́gbàtà bá pèrò tán lẹ́gbàtà bá ti wọnú òrun yóò yóò ni yóò kéèyàn náà èyàn náà olùkọ́ ẹ lọ sọ́ díẹ̀ kò ní jọ bí ìgbà tó jẹ́ pé èyàn jura èyàn jupa ju tẹ́lẹ̀ ó jura lẹ̀ wà serious báyìí ẹlòmíì ní ti wa àwọn ẹlòmíì ní ní ti báyìí lè máa ṣe kínní kan kínní kan lè máa kánná so anabi sallallahu alayhi wa sallam ó ní sunna wa anabi adúnà ògbà wa anabi tó kù òun náà ní pé súnà nàbí sallallahu alaihi wasallam ni àgbọ̀dọ̀ wa sọ pé ẹ̀ ń bá ti bá táwọn kan ṣe é nu báyìí bá táwọn bá kan ṣe é nu ẹ lè bá kama ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀ àmọ́ gbà tó ti bá tó ti tà nàbí sallallahu alaihi wasallam náà fi àwọn báwọn ni àwọn báwọn náà ní bínú ipò fi àwọn ẹlẹ́ òtẹ̀lẹ́ tà nàbí tó ní wọ́n pé àwọn òtún ànàbí ìdí wọn wájú ànàbí lọ so eléyìí inú àkíyèsí náà ni so àwọn nǹkan mí náà tún wà tẹ́lẹ̀ mi bá wà lé tó bá kírun tán bàbá sálámà tán ànábì kọ́ wa láwọn nǹkan tá a máa wí eléyìí ń lásìkò láti tọrọ àdúrà tó bá wà lórí ìforíkalẹ̀ tọ́lọ́ tó bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá kúrò lórí ìforíkalẹ̀ tó bá sàtáyà tán ìgbà náà àsìkò gbígbàdúrà náà ni o lè tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run àkórí àdúrà táwọn bíi èlé mọ́sẹ̀ gbogbo gbà tó jẹ́ pé òun náà ló kó gbogbo àwọn nǹkan mọ̀tò ládùúgbò àjọ sínú òun náà ni rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar anábì olè má wí gbogbo gbà pé ìrẹ́ ọba mi atina fid dunya hasana. dáadáa yé mọ́sàsì dáadáa yé fún mi ó lè mọ definition dáadáa yé tí wọ́n pè ní dáadáa yóò bá aburú ni fún ọ ọkọ̀ tí wọ́n múra kankan ọkọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ kọ̀ tí ó pọ̀ ọ̀ọ́mà ilé ilé ilé bẹ́ẹ̀ lé tí ó wò ọ̀ọ́mà ọlọ́wọ́n bá àlekẹ́ ọlá òun nìkan ló mọ tó jẹ́ dáadáa ayé fún ọ wọn sọ pé lọ́wọ́ bá ọlá atina fi dunya hasana ṣe dáadáa ayé fún wa wa fil akhirati hasana tó bá tún jẹ́ ògbé dàlùkìyàmà náà tún ṣe dáadáa fún alálùkìyàmà sọ wa kó níbi ìyá náà kò sádùn bó o bá máa dúró àmì jù báwọn náà lọ tó bá wà lórí parí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá wí subhana rabbiyal a'la tó bá wí tán tó bá wí lẹ́ẹ̀mẹ́ta ó kéré jù tó tọrọ nǹkan mi tó bá fẹ́ nígbà tó bá sàtáyà tán tó sàlátì bá ànábì tán tó wá sọ pé níbi àwọn nǹkan mẹ́rin tán ànábì ní awàsọ tán tó ń tọrọ ànábì ní gbìyànjú tó sàdúrà àwọn àsìkò gbàdúrà nù àsìkò táwọn ẹlòmíràn máa sájú lérí ìrun nu máa fẹ́rí kalẹ̀ ẹnu gbára àwọn èrò ẹ̀yìn rẹ̀ ò ní ti bẹ́rí balẹ̀ ò ní ti bá kí ó ti ṣe kí ni kí ó ti bẹ́rí kó lẹ̀lẹ̀ tó eléyìí wù dáa rárá máa fẹ́rí balẹ̀ wájú Allah subhanahu wa ta'ala ló wà àsìkò tó súnmọ́ bá tó jùnú tọrọ nǹkan tó bá fẹ́ tọ lọ́dọ̀ rẹ̀ pàfọ́mà rẹ̀ lẹ́ni forí kalẹ̀ tẹ́ ẹ̀ bá wá ìtàn ilé àtayá náà ìyẹn máa ń ẹ̀ bá wá sálámà tán ìtàn náà bí kọ́ wa òun náà làwọn náà bí Isu muslim santa one fifty tó o bá lọ ní kó o lọ wá ìtumọ̀ kó o mọ̀ túmọ̀ rẹ̀ à o ti o nǹkan nǹkan burúkú ti pọ̀ ọ́rù ẹ̀ o ní lálàámá láyé kó wa ló fún abákan pé ẹ̀dá fún o lálàákàlà kan ẹ̀ ńbẹ́ńbẹ́ kí ló ṣe tó bá lálà o ní fẹ́ tábù ní ti kọ́ wa ní ẹ̀dá bá ń wọ̀nà tó dáa nítorí ṣe ńbẹ́ńbẹ́ o ní fẹ́ fẹ́yàwó kó wa ní ẹ̀bá ń wo tó àbí òkun nítorí ṣe ńbẹ́ńbẹ́ àyà rẹ ò ní máa já kò ní rẹ̀ ọ́ ò ní máa bẹ̀rù aburú kan ò ní fẹ́ máa ò ní máa kan dáadáa kan kíní kan ò máa kọ́ láyà gbogbo tó ṣe tí gbogbo ẹ̀ ń bẹnu isun muslim tó wá látọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam kí mùsùlùmí bá mẹlẹ́ yìí tó bá ní ilé wọ́n ní lárúbáwá wọ́n translate ẹ̀ sí english wọ́n translate ẹ̀ sí yorùbá wọ́n tún wá kọ́ kéwu yorùbá síbẹ̀ níwọ̀n tó bá mọ kéwu lárúbáwá kà wọ́n tún wá kọ́ ní kéwu yorùbá tó jẹ́ pé tó bá ń kà ó mà àdúrà wo ló ṣe tó bá wọlé àdúrà wo ló ṣe tó bá jáde àdúrà wo ló ṣe tó bá wọ tọ́lẹ̀tì tó bá jáde ní tọ́lẹ̀tì tó bá fẹ́ sùn tó bá jí tó bá ní dínbà ọdún jẹ́ tó bá ní tẹ́rù rẹ̀ máa ń bọ̀ táyà bá ti táyà rẹ̀ máa ń já ànábì tó kọ́ ládùúgbà tó máa ṣe tó bá ti wọ́sá máa ṣàdúrà àwọn àyàrá òní já máa ànábì sallallahu alaihi wasallam ló kọ́ wa gbogbo ẹ̀ láì isu muslim one fifty náà àbí two hundred tó bá ti rà ó rí gbogbo àwọn àdúrà ń gbàgbé nípa gbogbo nǹkan pé kìnnìkan ń ṣe mí àbí lọ́lẹ́ bẹ́ẹ̀ nìkan tó bá ti sí sùn mùsùlùmù rẹ ó bá tá ànábì sọ fún ọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam so ibi tá a ti lọ òun náà ni pé kí làwọn tá a máa wí nígbà tá a bá sálámà lérí irun wọn kálukú máa dáwí fúnra rẹ̀ ìbẹ̀ǹbẹ̀ inú àǹtí òjọ tànẹ́bì òun náà ni ká sálámà lérí irun káwá pa àǹkọ̀ lóhùn kan ibomi subhanallah òun ó máa wí ibomi asafunla òun ó máa wí ibomi la ilaha illallah òun ibomi ibomi aláwọ̀ máa ń tàgbà láwọn bẹ̀rẹ̀ ibomi mi bẹ̀ eríṣiríṣi nǹkan òní ó fi bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá sáńpù àdúgbò kan ẹ wo mọ́sáàsì márùn náà àdúgbò ẹ lè wo tó kálukú wọn wí ẹ̀rí kọ́ tọ̀tọ̀ ni ẹnu kan náà láti jọ kí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ náà wọ́n wí sọ́mà sálámà tán ibẹ̀ wọn náà ló ti kéèyàn náà fura èé ṣe tó tọ̀tọ̀ọ̀tọ̀ tó àjẹ́ pé tó tọ̀tọ̀ọ̀tọ̀ wọn kálukú ṣe kíni wọn kálukú gbé tiẹ̀ wá fúnra rẹ̀ ni yéṣu tànàbí sallallahu alaihi wasallam níta nàbí kọ́ wa wọn náà ní pé tá a bá ti sálámà ẹ wọn kálukú ní kó ṣe kíni kó máa ṣe ìrántí tiẹ̀ táwọn ibi kọ́ wa tó bá ti ṣe nǹkan rẹ tán máa jáde lọ báwo ní ìdíwọ́ fífẹ́ tẹ̀síwá fà á ò ní tẹ̀síwá ọwọ́ yẹn náà ló fi sònkà rẹ tó bá ti sònkà rẹ tán máa jáde lọ tẹ́lẹ̀ mi wá sọ tẹ̀síwá di ibi irin tẹ́ kan èpè bẹ́ẹ̀ lómi bá gbà tẹ̀síwá ti lé gan yóò tún lè mú lé wọ́n bá wọ mọ́tà sí mi báyìí tọ́ba ti sọ́ fún tọ́ba yìí dé ẹ kàn máa ń gbọ́ pa pa pa pa pa báyìí lẹ́ẹ̀ máa ń gbọ́ ẹ máa ń gbé kíní ṣẹlẹ̀ wọ́n ń da tẹ̀síwá lẹ́nu wọ́n kà lóko máa da tẹ̀síwá lẹ́ pa pa rárá gbogbo eléyìí ò sínú ẹ̀sìn wa ẹ̀ tẹ̀síwá kò níbi tẹ̀síwá tẹ̀sùbá àwọn kátólíkì àwọn náà ní àwọn náà ní nǹkan wọn àwọn náà ní pìlẹ̀ tí wọn bá ní tẹ̀sùbá àbúrò wa ní kíní àfi tẹlẹkẹ ni fi tẹlẹkẹ òbí sọmọ lọ́wọ́ ọmọ obìnrin ẹ̀sọ́ ọmọ obìnrin o lè filẹ̀kẹ̀ sí lọ́wọ́ o lè filẹ̀kẹ̀ sí lọ́rùn kò síbi o lè filẹ̀kẹ̀ sọmọ la tó tó bá ti jẹ́ ọmọ obìnrin tó eléyìí kò sí kíni kò sí nínú tá àwọn fi sàdúrà kò sí nínú tá àwọn fi sókà ẹlòmíì tẹ̀síbá ẹ̀ yóò tún wá sí kíni yóò tún wá so oògùn máa lérí yóò wé kíní kan yóò wá dé máa lérí ẹlòmíì yóò lóun ti yẹrẹ tẹ̀síbá àwọn ó ní àdọ̀tí bá tóun ti rẹ ẹni tí bá kó wọ́n báyìí ó sì máa yàgbẹ́ sára ẹ̀ pàró náà nù ẹ̀ òun lẹ́ ń tẹ́sí báà ni pàró ni óńdè ni oògùn àlìjànú ni ọ̀hán bá lẹ́sẹ̀ ọba ti kátẹ́sí báà bòyàn yóò ṣe kí ni yóò sì máa yàgbẹ́ sára àà tó tó bá yẹ pé òǹkà lásán ló fi ṣe ni lóòótọ́ ẹ̀ kò tẹ̀ nídìí pé kéèyàn máa so nǹkan kan máa lérí kò tẹ̀ nídìí kò tẹ̀ máa lò ti rẹ́ kò tẹ̀ nídìí tó bá mọ́ tó bá káàbọ̀ yàn èèyàn wà á dákú àbí wà yàgbẹ́ sára àbí gidi wà mú yàn ògbóró eléyìí ara pé èèyàn tẹ̀lé lára nàbí sallallahu alaihi wasallam ni so ìlànà nabi sallallahu alayhi wa sallam ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀lé níbi gbogbo òkúta ayé yẹn ni gbogbo bá nìyẹn bá ṣe dáa tó ìlànà nabi sallallahu alayhi wa sallam òun láti mọ̀ pé àníyàn rẹ̀ dáa ntọ́ ṣe tí o bá ti jọ ta nabi kò bá aláníyàn rẹ̀ mọ́jú bẹ́ẹ̀ lọ àlẹ́ gbà ó bọ́ torí pé àwòrán kan rẹ̀ ìtata ríhun òun náà làwọn fi ṣèdájọ́ òun náà ló fà tó pé anabi sallallahu alayhi wa anabi sọnù hadithi rẹ̀ anabi ni man anabi yẹn tó bá ti jẹ́ kanú islam tí o bá sí àṣẹ wa ń bẹ́ẹ̀ tí ìsìnkú àwọn alání kò ṣe wọ́n wà wọ́n dà padà ni ẹ wá já mọ́ gbogbo tá à ń ṣe káṣí ànábì bẹ́ẹ̀ káṣí ànábì bẹ́ẹ̀ tá a bá sálámà ní ìsìnká káwí sìkì lóhùn kan náà káṣí ànábì bẹ́ẹ̀ gbogbo orú àwọn eléyìí kò káṣí ànábì bẹ́ẹ̀ gbogbo ìbádà téèyàn bá wá ń ṣe kéèyàn ó máa ṣe ìjọsìn kéèyàn ó tẹ aṣọ fún síwájú káṣí ànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣèṣìkìrì ẹ tẹ aṣọ kalẹ̀ kò sáṣì ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run ò ní gbà lọ́wọ́ yàn tó bá dijọ́ ògbéjà kìyàmá òun ó da padà fún yàn ni gbogbo ẹnikẹ́ni tó bá wá gbé kan nínú ìbádà tó bá gbé lọ fún ẹlòmíì kan sí Allah subhanahu wa ta'ala fa huwa mushrikun irú eléyìí ẹlẹ́bọ òun náà ni ó máa jẹ́ ayyan kana hadha al gbogbo ntí gbogbo ntí nǹkan wọn ò bá wò jẹ́ ẹni tó gbé nǹkan wọn fún gbogbo ntẹ́ni wọn ò bá jẹ́ so sheikh ni sawa nkana sanaman ó jẹ́ òòtà ni aw àbójókúta aw àbójẹ́gi ló ẹ̀tọ́ ọlọ́run fún àwòjìnnàn àbálìjẹ̀nu ló gbẹ́tọ̀ ọlọ́run fún àwò ìnsánàn àwò ìnsán àbẹ́yẹn ló gbẹ́tọ̀ ọlọ́run fún ni àwò hayyan àbí alàyè ló gbẹ́tọ̀ ọlọ́run fún àwò mayitan àbókù ló gbẹ́tọ̀ ọlọ́run fún so gbogbo eléyìí faman sarrafa shay'an min anwa'i al-ibadati li ghayri Allah wa huwa mushrikun billahi azza wa jal wa shirku huwa a'zamu dhunub gbogbo eléyìí ẹbọ ni ẹbọ tẹ́ ẹ sì ríhun òun náà ni ẹ̀ṣẹ̀ tó lágbára jù níwájú Allah subhanahu wa ta'ala so nítorí náà ni ọba àlìkọ́lá ló fi jẹ́ pé àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe léèwọ̀ fún wa láyé yìí òun náà lẹ́bọ wa qada rabbuka alla ta'budu illa iya ọba àlekẹ́ọ́lá ó ṣèdájọ́ ó pàṣẹ ó ní ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan míì àyàfi Allah subhanahu wa ta'ala tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọba àdéjọ́lá sọ pé qul ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a ó ní ànábì sọ fún wa pé ẹ máa bọ̀ ẹ jẹ́ ń ṣàlàyé ọba àdéjọ́lá ṣe léèwọ̀ fún yín ẹ kí ni náà alla tushriku bihi shay'an ẹ má pa nǹkan kan ní ìpapọ̀ mọ́ ẹ rí i pé ní tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ kó tó wá máa sọ nǹkan míì tó jẹ́ ìwọ̀ fún wa òun náà ni pé ìpa nǹkan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala so eléyìí tá a wá pè ní ẹbọ yìí ẹ nǹkan tó burú jáì ni tó jẹ́ pé mùsùlùmí ò gbọ́dọ̀ sí kíni mùsùlùmí ò gbọ́dọ̀ kó sí ká pa nǹkan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala níbi ìjọsìn rẹ̀ ni níbi pípé níbi àdúrà ni níbi wíwá ìtọ́ni níbi wíwá ìrànlọ́wọ́ ni níbi wíwá ìdáàbòbò ni níbi wíwá agbára ni níbi wíwá ipò gíga ni gbogbo tí yẹn bá ń wá láyé yìí ọ̀dọ̀ Ọlọ́run bá nìkan lèyàn ti máa ń wá tí yẹn bá fi lè gbé lọ bá ẹ̀dá mi látọ̀ sí Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbé dàrí kìyàmá àtẹ̀yàn àtẹ̀mí tí yẹn lọ lè gbé báwọn wọ́n jẹ́ ìyàníwájú Allah subhanahu wa ta'ala bí yẹn bá ti wá kú bí yẹn bá ti wá kú lérí ẹbọ yìí so látara di eléyìí túláàsì ni fún yàn èèyàn gbọ́dọ̀ mọ nǹkan tí wọ́n ń pè lẹ́bọ kí èèyàn bá jìnnà sí i so ẹbọ yìí ẹbọ wa pín sọ́nà méjì níta ń pè lẹ́bọ yìí ó pín sọ́nà méjì ẹbọ alákọ̀ọ́kọ́ òun náà ni àṣírìkù akbar òun náà ni ẹbọ ńláńlá tí máa gbéyàn jáde kó nu ẹ̀sìn náà ni ẹbọ ni tí máa gbéyàn jáde kó nu ẹ̀sìn àná òsáàní ẹbọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àṣírìkù asdar òun náà ni ẹbọ kékeré kí là ń pè ní ẹbọ ńláńlá yìí òwà sọ́dọ̀fù shay'in min anwa'i al-ibadati li ghayri Allah kama sábà òun náà ni kéèyàn gbé nǹkan nínú àwọn àwọn ìjọsìn Allah subhanahu wa ta'ala kéèyàn gbé fẹ́lómi gẹ́gẹ́ bí àwọn ìta àti sọ́yà síwájú ni gẹ́gẹ́ bí ìwásọ ni ìwánàlọ́wọ́ ni ìpẹ́ran ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tó eléyìí òun náà lè bọ́lá ńlá tí màá gbé ẹ̀ jáde kó nínú ẹ̀sìn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àṣírkùl asghar òun náà ni ẹ̀bọ kékeré ẹ̀rí ẹ̀bọ́lá láyìí téèyàn bá kó inú aburú tó wà ń bẹ òun náà ní pé gbogbo sẹ́tẹ̀ yẹn bá ti ṣe ní dáadáa gbogbo sẹ́tẹ̀ wọn bàjẹ́ ni ẹlẹ́ẹ̀kejì inú aburú tó wà ń bẹ òun náà ní pé ẹni tó bá fi kó sínú ẹbọ yìí kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kò ní jẹ́ mùsùlùmí má ẹlẹ́ẹ̀kẹta inú aburú tó wà ń bẹ òun náà ní pé ẹni tó bá fi kó sínú ẹbọ yìí tó sì kú lórí ẹ̀ ọlọ́run ọba àdékẹ́ọ́lá ó ti ṣe àlìjánná ó ti ṣe ilé kò ní wà àlìjánná tó bá ti jẹ́ ògbé ẹlẹ́ẹ̀kẹrin nínú aburú tó wà níbi ẹbọ yìí kéèyàn kó síbi ẹbọ láńlá yìí òun náà ni pé Allah subhanahu wa ta'ala ó ṣe àforíjì léèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ téèyàn bá fi lè kú sérí ẹ̀ téèyàn bá ti kú sérí ẹ̀ báyìí ọba àlekẹ́ olóòní foríjì yàn máa láíláí àmọ́ téèyàn bá kú sórí nǹkan míì àbò kú sérí ẹ̀ṣẹ̀ so eléyìí èèyàn lè ráforíjì yàn tó bá wù Allah subhanahu wa ta'ala tó bá sì wù ó lè fìyà rẹ̀ jẹ yàn àmọ́ èèyàn ò ní ṣe gbére nínú náà so nínú aburú tó wà ń bẹ́ẹ̀ òun náà ni pé ẹbọ tẹ́ ẹ ríhun ìmọ̀ sọ ẹ̀jẹ̀ èèyàn dẹ̀ tọ́ tó wáyé pé ibi tó fi ìsìlámù wà ní ẹni tó bá ti ẹ̀jẹ̀ rẹ̀ ti dẹ̀tọ́ wọ́n pa nú ẹ̀sìn islam ni ẹni tó bá ti ṣẹbọ tó bá jáde kó nú ẹ̀sìn tó sì kọ̀ tó lò ní túbá kó bẹ́ẹ̀ so eléyìí à yóò jáde kó nú ẹ̀sìn ni torípa anabi sallallahu alayhi wa sallam anabi ni umirtu ani uqatila nas anabi ni wọ́n pa mí láṣẹ kí n máa gbógun jà àwọn èèyàn hatta yaqulu la ilaha illallah tí wọ́n fi gbà pé kò sọ́ba kan tí a máa jọ́sìn fún àfi Allah subhanahu wa ta'ala tí wọ́n fi sọ jáde lẹ́nu wa idha qaluha tọ́mátì wá sọ jáde asamu minni dima'ahum wa amwalahum wọ́n ti sọ ẹ̀jẹ̀ wọ́n ti di ẹ̀jẹ̀ wọ́n ti wà protected wà amwalahum dúkìá wọn ó ti di tó wà lábẹ́ ààbò wà lábẹ́ ẹ̀sọ́ illa bi haqiha àyàfi pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ yàní tó bá lẹ́tọ̀ọ́ láàmúnú dúkìá wọn tó bá lẹ́tọ̀ọ́ òun náà láti kíni òun náà ni àtòlétà ẹ̀jẹ̀ wọn lẹ̀ wa hisabuhum ala Allah ìṣirò wọn tó bá dijọ́ gbé dàrí kìyàmá ọba àlekíọ́lá òun náà ni ó ṣe ìṣirò wọn tó bá dijọ́ gbé dàrí kìyàmá so eléyìí òun náà ni nínú àwọn aburú ó wà fún ẹbọ ńláńlá ẹ wá di ẹbọ kékeré ní tí wọ́n ń pè ní àṣírìkul asghar òun náà ni ẹbọ tóun tún kéré sí ńláńlá tá a sọ yìí wa huwa ma warada fil kitabi wa sunna tasmiyatuhu shirkan òun náà ní tá a bá rí nínú alukur'an àbí nínú sunna tí ọlọ́wọ́n bá àlekí ọlá wá pè ní ẹbọ wàdálàtì àdìlàtù àlà àna sọ̀híbàhù láyà àkùrìjù min al-milla àtúnwá rẹ̀ rí mi tó sẹ pé òun ti bá ànábì ṣe pé lẹ́bọ̀ òun ànábì ò sọ pé ẹni wọn yóò jáde kó nu ẹ̀sìn ibẹ̀ láti mọ̀ pé a jẹ́ pé ẹbọ kékeré lélẹ́yìn pé ànábì pé lẹ́bọ lóòótọ́ àmọ́ ànábì ò sọ pé téèyàn bá ti ṣe yóò jáde kó nu ẹ̀sìn eléyìn a mọ̀ pé kíni a mọ̀ pé a ẹbọ kékeré lélẹ́yìn kò gbé yàn jáde kó nínú ẹ̀sìn eléyìí wá pín sọ́nà méjì ní ẹbọ kékeré yìí ṣírìkùn fi alfaz ẹbọ kékeré mi wà tó pé nínú ọ̀rọ̀ ẹnu ni ọ̀rọ̀ téèyàn máa ń sọ jáde lẹ́nu kàlẹ́ hàlìfì bìgẹ́ ìlà gẹ́gẹ́ bí kéèyàn búra pẹ̀lú nǹkan mi àtọ̀ sọ́lọ́run ẹ́ mo fi ànábì búra ẹlòmíràn ló ń fa ànábì búra mo fi sánmà méjèèjì búra mo fi kíní búra ẹbọ ni àmọ́ eléyìí ẹbọ kékeré ni tí ò gbéyàn jáde kó nínú Islam àmọ́ ẹbọ nǹkan ńláńlá lòun náà ó lágbára gan kọ́dà àwọn afáàmì ló ju ẹ̀sìn ńláńlá lọ ibi tó na ibi tó burú dé ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá oníkàlẹ̀ máa fi ń búra torí pé anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadith wa nínú musnad imam ahmad anabi ni man halafa bi ghayri allah ẹni tó bá búra pẹ̀lú nǹkan mí ìdíyàtọ̀ sí ọba àdékẹ́ọ́lá wàkọ̀dé káfàrà àwọ̀ aṣọ̀rọ̀ká irú ẹni báwọn ti sa ìmoore sọ́lọ̀ ẹ̀ àwọ̀ aṣọ̀rọ̀ká àbí irú ẹni báwọn ó ti pa nǹkan mí papọ̀ máa Allah subhanahu wa ta'ala so eléyìí ẹ̀bọ náà ni sábà búra ọlọ́wọ́ bá àdékẹ́ọ́lá nìkan ká máa fi búra kí ẹ má ma fi ilẹ̀ búra kí ẹ má ma fi sáma méjèèjì búra kó má fi kàába búra kó má fi ànábì búra gbogbo àwọn kaba yìí kó má fi ògùn búra kó má fi ajé búra kó má fi ilẹ̀ méjèèjì gbogbo eréṣiríṣi nǹkan a fi búra àyàfi ọba àlejò ọlá nìkan òun náà lè máa fi búra ẹni tí bá ń ṣe léyìí ẹbọ náà ni àmẹbọ kékeré ni inú rẹ inú tó jẹ sọ̀rọ̀ sísọ tó jẹ ẹbọ kékeré òun náà ni kéèyàn sọ pé láwùláláha wà á nìta kéè bá ṣe ń torí ọlọ́run àtiwọ́ kéè bá ṣe ń torí ìwà àtọ́lọ́run ẹ lédè Yorùbá kéè bá ṣe torí ọlọ́run àtiwọ́ nǹkan yìí kò bá ti dé dé àbíkẹ́yìn sọ pé máa ń ṣá Allahu wà ìta. dáa tọ́lọ́run bá fẹ́ tí wọn náà sì fẹ́ eléyìí ẹbọ náà ni amẹ́bọ kékeré ni nítorí pé èyí pa ọlọ́wọ́n bá àlejò ọlápapọ̀ mọ́ ẹ̀dá rẹ̀ níbi fífẹ́ tó téèyàn bá tẹ̀ fẹ́ lò téèyàn mọ̀ pé ni wọ́n lè ti sábàbí rẹ̀ èyí ó sọ pé ìyàní tí bá ṣe ti lẹ́yìn ìgbà náà tí ẹ bá ṣe ti nítorí ti náà lẹ́yìn èyí ó fi kún tí ó hàn bẹ́ẹ̀ dáadáa kò ní jẹ́ pé yóò sọ pé tí ìwà yẹn torí tọlọ́run àti tiẹ̀ yẹn ń tọ́ nípa pọ̀ lọ ẹ́ àbí tí ìwà yẹn torí tọlọ́run àti tó tún lóru yín báyìí náà ní sábàbí ẹ̀hẹ́n eléyìí tó dáa ẹtì báwọn ní sìn so eléyìí kò ní mú yàn kó sínú wàhálà kò ní mú yàn kó sínú ẹbọ kékeré ẹlẹ́ẹ̀kejì nínú ẹbọ kékeré òun náà ni ṣírìkù khafiyun fil qulub òun náà ni ẹbọ tó ẹbọ kékeré tó pamọ́ sínú ọkàn ẹbọ náà lòun náà ẹbọ kékeré ni àmọ́ nínú ọkàn ni máa wà wa huwa anwa'un onínàlá wa ni ó pọ̀ lẹ́sìrìsì wàmínà àbúrásì ha àríyá inú tó hàn jù bẹ́ẹ̀ òun náà ni àríyá kárí mi kásẹ̀ kárí mi fọ̀húwá fọ̀húwá yá àrínú lima yàrá minal a'mal òun náà ni lima yúrọ minal a'mal eléyìí yá àrínú lima yúrọ minal a'mal eléyìí máa ń ṣẹlẹ̀ sí iṣẹ́ tí yẹn bá máa ṣe táwọn yẹn bá ti fojú rí ẹbọ kékeré máa ń sí iṣẹ́ tí yẹn máa ṣe táwọn yẹn bá ti fojú rí báyìí a ìmọ̀ ń ṣẹlẹ̀ sí i wọ́n wá alẹ́ àná wáyé ilé náà tó wá kú sọ́nà méjì ní ìtòpamọ́ sínú ọkàn yìí alákọ̀ọ́kọ́ <clears throat> òun náà ni rìyá olùmọ̀nàfìkì òun náà ni kárí mi táwọn mọ̀nàfìkì yìí máa ń ṣe àwọn mọ̀nàfìkì ẹ̀sìn nígbà yá ànábì àtàwọn mọ̀nàfìkì ẹ̀sìn mí náà tí wọ́n ti máa wáyé so àwọn eléyìí alladhina hum fi ddarkil asfali minan àwọn yìí sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n wà wọ́n fi wọ́n tẹ́lẹ̀ náà tó bá jẹ́ ògbédè àlùkìyàmá alladhina yura'una an-nasa bi a'malihim àwọn tó ń ṣe kárí mi pẹ̀lú iṣẹ́ wọn wọ́n máa kírun pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n máa gbàgbọ́ láwọn mùsùlùmí wọ́n máa sọ ada àmọ́ mùnàfíkì ni wọ́n wọ́n bá lọ́dọ̀ àwọn kèfèrí àwọn ẹgbẹ́ wọn ọ̀tọ̀ ní nǹkan mi tí wọ́n máa lọ wí nínú nínú Islam wa ya'taqiduna bi qulubihimul kufra àmọ́ inú ọkàn wọn gángan ìṣẹ́bọ sí Allah subhanahu wa ta'ala ló wà lọ́kàn wọn ìṣe kèfèrí tọ́lọ́wọ́ bá àlejò ọlá òun náà ló wà lọ́kàn wọn. hadha wal iyadu billah riya'un kufr eléyìí nìsín kọ́lọ́ ọba àlejò ọlá sọ́wọ́ akóhùn bẹ́ẹ̀ ìyá òkúfòrún kárí mi tó jẹ́ ti kíni tó jẹ́ ti kèfèrí lélẹ́yìí tó a eléyìí òun máa ń gbé ìjáde kó nínú ẹ̀sìn kárí mi náà lòun náà o àmọ́ òun máa ń gbé ìjáde kó nínú ẹ̀sìn ìyá náà sábà wú láyé òun nàbí azza wa jal tọ́gbà àwọn sáńsì eléyìí nìsín wọn ògbọ́ lọ́wọ́ bá àlejò ọlá gbọ́ wà ní nàmọ́ nítorí àǹfààní ayé wọn àmọ́ fi dáadáa hàn Eh, ẹlòmínà máa ń ṣerú ẹ̀ ní kò ní kírun àwọn tó bá ti dé tó fẹ́ ráǹfààní ayé kan yá díẹ̀ dá ajá lọ kírun àtòkò ní tó ẹ́ eh, yóò mọ̀ wá sí ìgbà tó jẹ́ pé títí máa ń ṣe tẹ́lẹ̀ nù tó eléyìí náà ìwà mùnàfíkì eléyìí náà tó yẹ kí ó yẹ kí mùsùlùmí kí mùsùlùmí ó jìnnà sí ká má ti kíni ká má bàa kú sí irú ẹ̀ tó ẹlẹ́ẹ̀kejì nínú kárí mi tó yẹ pé ó pamọ́ sínú ọkàn òun náà ni àríyá òlẹ́bí yá sórí mi àlè mùsùlùmí òun náà ni kí máa ń tẹ̀lé sí mùsùlùmí òun gba ìsìlámù gbọ́ ó gbọ́ lọ́wọ́ bá àlejò ọlá gbọ́ àmọ́ kárí mi máa ń ṣẹlẹ̀ sí i kọ́lá lè sallallahu alaihi wasallam lè sàhábì yìí ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábì rẹ̀ ńjọ́ kan nígbà tá ànábì jáde sí wọn ànábì wá bá wọn tí wọ́n sọ̀rọ̀ nípa dàjáàlì ànábì sọ̀rọ̀ àwọn sàhábì ànábì sọ̀rọ̀ nípa dàjáàlì tánàbì ni ó wáyé nígbẹ̀yìn ànábì wá ní alá ukhbirukum bima huwa akhwafu alaykum indi minal ee tó bá dé yóò ṣe báyìí yóò ṣe báyìí ànábì ní kankan bẹ tí ń pè mí lẹ́rù fún yín ṣe pé ẹ̀rù tí ń bà fún yìí ó tún jìdí dàjálì lọ qalu bala ya Rasulullah wọ́n ní ìrẹ̀ ànábì afẹ́ gbọ́ ìrẹ̀ ànábì sọ fún wa qal àríyá ànábì ní kárí mi ànábì ní kárí mi tẹ́ẹ̀rí mu ó bà mí lẹ́rù fún yín jù dàjálì lọ ẹ ànábì ní yaqumu ahaduhum fa yusalli ànábì ní ẹnìkan ó dìde ẹ wà lẹ́nìkan nù wọn yóò wá dìde fa yóò wá kírun wa yuzayyinu salatahu yóò wá jẹ yóò ṣe irun rẹ̀ lọ́sọ̀ dáadáa yóò kírun rẹ̀ yóò ṣe lọ́sọ̀ dáadáa yóò rúkú dáadáa yóò ké súrà yóò fáyín dáadáa yóò ṣe dáadáa lámà yàrá límà yàrá mìíràn ìrọ̀ jùlọ ilé yìí nígbà tó ní káwọn èèyàn bẹ́ẹ̀ bẹ̀ sanwó ẹlòmíín ní sọ́wọ́ wà nílé yẹn tí máa ń kírun ó ti mọ bí ó ṣe gbìgbìgbìgbì ó ti jáde àwọn tó bá ti wà mí táwọn èèyàn ti ń wò ó ibẹ̀ ó ti máa wá dùn fún dáadáa ibẹ̀ ó ti máa rúkú dáadáa yóò fẹ́ ó ní ẹ̀rù rẹ̀ ń bá àwọn fọyín gan lórúkọ lágbára gan fàhálà pàdé yàkọ̀ mọ́mìnà lè mùsùlùmí wọlé mọ́mìn èyí lè ṣẹlẹ̀ sí mọ́mìnì ó sì lè ṣẹlẹ̀ sí mùsùlùmí fàyíṣà wájàdá fi náà fi ṣe àmìnà rẹ̀ yá ṣéèkù ní tẹ́yìn bá ti wá rí i pé ó fẹ́ mọ́tà gbà pé kárí mi ń bẹ lọ́kàn mi ọ̀wá máa hu ó gbìyànjú láti gbógun já kárí mi hùn ó dìde ó gbógun já ó ní jẹ́ kó ṣẹlẹ̀ lọ́kàn rẹ̀ wà á dá ilẹ̀ ìsìláàsì ilẹ̀ azọ̀jà ó wà padà síbi àfọ̀mọ́ fọlọ́wọn bá àlejò ọ̀la tó bá ti fẹ́ wá sọ́kàn rẹ̀ ó gbọ́kàn rẹ̀ kó ń bẹ́ẹ̀ wàlá ayẹ tó rọ̀hó ilẹ̀ àdàfà àwò tó bá ti lè rí tó bá ti lè rí ti lọ tó o jẹ kárí mi ó ṣẹlẹ̀ tó a eléyìí ò ní kó ní a bá iṣẹ́ tẹ̀yàn ṣe wàá máa ìdá samárọ̀ máa hù àwọn tó bá ti máa bá a lọ kárí mi tó ṣe tó ti wà lọ́kàn yẹn náà fi hàn àwọn iṣẹ́ rẹ tó ṣe òun yóò bàjẹ́ o idha kana ma'ahu min bidayatihi tó bá jẹ́ pé láti pilẹ̀ náà ni kárìmì ti wà lọ́kàn rẹ̀ ẹlòmíì kárìmì ń bẹ lọ́kàn rẹ̀ láti pilẹ̀ tó fi ṣiṣẹ́ wọn ni káwọn yóò bá mọ̀ tó ẹlòmíì kò sí kárìmì lọ́kàn rẹ̀ láti pilẹ̀ láàrin iṣẹ́ ni kárìmì yóò ti ṣe kíni òun ó ti ráyè wọlé sí la wa kadhalika idha tara'a fi asna'i al-amal wa istamara 'ala ar náà tó pé kárìmì wá wọlé láàrin ìgbà tó ń ṣiṣẹ́ wọn lọ kí wọn náà tún wá ń lórí ẹ̀ tó dáa padà tó o sì a'udhu billahi minash shaitani rajim so ní ìtò tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ so ìlú eléyìí òun náà máa ṣe kí ni yóò ba iṣẹ́ tẹ̀yàn ṣe òun jẹ́ wa kadhalika sum'atu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká gbọ́ tí mo ti ṣe kárí mi lélẹ́yìn ẹ̀ àsomatu òun náà ni kí ni òun náà ni ká gbọ́ mi yàní tí mo ti ṣe tẹ́lẹ̀ tẹ́nìkan kò rí mi nígbà tí mo fi ṣe kí n wá máa sọ fáwọn èèyàn ká bàa gbọ́ o ti ṣiṣẹ́ dáadáa ní yàrá rẹ àbí tẹ́nìkan kò sí bẹ́ẹ̀ so eléyìí òun una inú àwọn nǹkan tí ó dáa sum'a wa hiya lima yasma'u min al-aqwal kadhikri watilawat watilawat al-Qur'an min ajli an yasma'ahu an-nas wa yuthna alayhi so eléyìí náà bí kí wọn máa ka Qur'an nísìnyí nítorí pé káwọn yóò bá máa gbọ́ tábà tí wọ́n á ń gbọ́ ẹ̀ẹ́n kan bá máa wá sọ̀rọ̀ rẹ dáadáa já ẹni yìí á òun gbìyànjú gan ويقع في الأقوال المشروعة من قراءة أذكار وغير ذلك مما يفعلها يريد أن يمدحه الناس حين يسمعونه gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kéèyàn máa ṣe gbogbo àwọn ṣẹ́ dáadáa kó máa ka Qur'an kó máa ṣe àwọn azkar kó máa ṣe gbogbo nǹkan dáadáa káwọn yóò bá ṣe kíni káwọn yóò bá máa yìn nígbà táwọn yóò bá ti gbọ́ ní ń kà á àwọn yẹ káwọn fìnnà fi mìnà fún fìsànà fàhádà ṣirikun asùdàrú àbí kó máa wá tọ́kàyàn pé kíni pé kó kéèyàn máa fẹ́ káwọn yóò sà máa yìn òun pé tóun bá ti ṣe káwọn yóò máa yìn òun ká máa sọ pé ah òkè ó ká ìdá wọn máa sọ dáadáa nípa rẹ̀ tòun ti máa ti máa wá tọ́kàyàn báwọn ká lọ lè má yí pé kíni ká lọ lè má pé ṣirikun asugaru lélẹ́yìí tó jẹ́ pé ó lágbára gan ó yẹ kí n ò jìnnà sí i torí pé téèyàn bá ti dún ní má ṣírkùl asugaru yìí tó bá padà yá díẹ̀díẹ̀ yóò máa tìyàn lọ síbi ṣírkùl akubaru yóò padà wá gbìyànjú jáde kó nínú ẹ̀sìn gbogbo àwọn ìta sọ yìí nìyí ìyàtọ̀ wà láàrin méjèèjì so àmọ́ àyè ni wọ́n gbà wá lónìí torí ọjọ́ tó fi lọ láti sọ kí ni ìyàtọ̀ wà láàrin ẹbọ ńláńlá àtẹbọ kékeré ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì ẹni tó bá sọ pé bákan kan náà ni irú ẹni báwọn ìyànìkò lóye ni tó bá ní bákan kan ṣíkù lásìkò ṣíkù lásìkò kí wàá lórí kan fi asgaru sí kan asgaru sí kan ẹ wọn pè kan ní kékeré wọn pè kan ńláńlá wọn á ní kó yàtọ̀ ẹ dákun nínú làákàyè gan ó yàtọ̀ kátó wa sọ yìí pé ó tún wà ó tún hàn ní ẹ̀sìn gan tí anabi sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ fún wa yìí níta à ń pè ní ẹbọ kékeré ó yàtọ̀ sí ẹbọ ńláńlá òun kì í gbẹ̀yìn jáde kó nú ẹ̀sìn òun kì í jẹ́ kéèyàn ó ti gbére nínú náà kì í sì ba gbogbo sẹ́yìn jẹ́ sẹ́yìn ṣe òun náà sẹ́yìn ṣe ẹbọ sẹ́yìn ṣe ìyá òsì kárí iṣẹ́ òun nìkan náà òun náà ni ó bàjẹ́ so inú àwọn yàtọ̀ tó wà láàrin méjèèjì nìyẹn so àkùrẹ́ ọ̀rọ̀ èyí tá a mú lónìí òun náà ni alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí máa ba ìsìlámù jẹ́ òun náà lẹ́bọ òun náà ni kéèyàn gbẹ́tọ̀ ọlọ́wọ́n kọ́dà má gbé fún anabi má gbé fún malayika má gbé fún ẹnìkankan àfi Allah subhanahu wa ta'ala ọlọ́run ò fẹ́ anabi débi pé kéèyàn wá pa anabi papọ̀ máa kó sì dákẹ́ yàrá yóò bínú o tó eléyìí ẹbọ ọ̀nà ni ó ti máa jẹ anabi náà ti mà anabi máa yẹ ara rẹ̀ anabi máa sọ pé ẹ má gbé mi kọjá o ẹ má gbé mi kọjá yẹ ara mi láti kúrò ní kàmá àtọ́sí nasara ọ̀nà mariam anabi náà ẹ má yìn mí láyìn kọjá là gẹ́gẹ́ bá àwọn kírísítẹ́nì gẹ́gẹ́ bá ti yin anabi anabi isa ẹ má ti yìn kọjá là tó anabi sallallahu alayhi wa sallam ó lẹ́rú ọlọ́run lòun ó ní òjíṣẹ́ ọlọ́run lòun tó pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ mẹ́jọ á máa bá a lọ ibi tí adóòsì àbí Allah subhanahu wa ta'ala ọmọ tá a mú ẹ̀mí wa ó dí kẹ́mi ogun kó alẹ́ gbogbo àtàlàfíà ọjà ìjọ mẹ́jọ insha Allah máa ń sàlàyé rẹ̀ fún wa kí Allah subhanahu wa ta'ala kó fẹ́ sẹ́wà nílẹ̀ sórí ìlànà anábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ òdodo lódodo ó jẹ́ ká lè máa tẹ̀lé ó jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ ó sì jẹ́ kí a lè máa jìnà sí i ó sọ wa kó níbi ẹbọ ẹbọ kékeré ni ẹbọ ńlá ni ẹbọ tó hàn ni ẹbọ tó pamọ́ ni gbogbo àlékè aburú ṣètọ́n innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk